tẹ change channel. ah ẹ mà gbà mí kẹ ta ló ti ọ̀rọ̀ sí ẹ lẹ́nu nínú ilé náà wọ́n ti ń láwọn náà lóhùn. báwo lọmọ ṣe máa máa wo cartoon tó máa yí sí animal program Jo, kí ló fẹ́ gé nínú animal show tó wọ̀ ẹ́ ṣé ẹranko ni ẹni. ẹ ń torí pé ẹranko nìyá ẹ mo fẹ́ wo bí wọ́n ṣe máa ń treat àwọn ẹranko bíi ti ẹni àwọn ẹranko bíi ti mo fẹ́ wo bọ́ ṣe ń bá wọn gbé bọ́ ṣe ń bá wọn ṣe nítorí ẹ̀ ni mo ṣe change ẹ̀ sí animal channel. orí rẹ̀ bí apá ọlọ́dà pọ̀ lè ní ẹ. orí rẹ̀ bí apá. kò yẹ bá mi sọ̀rọ̀ ẹni hàn sórí ẹ̀ dàrú sórí pé ẹrọ kò ní wọ yìí ẹrọ ọkọ burúkú ni ẹ idiọti dẹ ó dẹ̀ mú gbogbo ó dẹ̀ dàrú ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ní èèyàn gidi àti èèyàn burúkú ni ẹ tó ẹ pé mo rò pé ẹrọ kò ní ẹ irú èmi ò ní bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ mi ò ní bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ láyé mi. sórí jẹ́ kí n jẹ́ o nǹkan téèyàn máa ń ṣe láṣẹ níyì òun náà ló máa ń ṣe láṣẹ tẹ́ o bó ṣe wàyí o ti kọjá àyè ara ẹ o. tó o bá ti ẹ̀ náà ní èmi tí mi jọ ẹ lójú ṣé bí ọmọ kékeré wà ní ju ẹṣẹ wo lọ́wọ́ iṣẹ́ How dare you? láyé àtijọ́ wọ́n á ní ìpàṣà tá a fi nà yálé ó wà lókè àjà ayé ìsìn kò sí lájà abẹ tébù báyìí ló wà ní pápápá wọn máa fi nù ẹ ó máa tó kàn ẹ. kí ló dé tó náwó nínú àpá báyìí. I've been very prudent with my spending mi kí nànà kùnà kankan láyé tá a wà nírẹ̀ jíìmù tá a wà yìí tá a mọ nǹkan tí ìlú ń sọ. Ah! Ah! jẹ́ kó ti wọ eight hundred naira lẹ́yìn jẹ pálí dómì kan tán ah. ìyáálé ọ̀kan ẹ̀bẹ̀rù ọlọ́ọ̀kẹ́ yé jójo òfò ó ti jẹ fíútù ẹ̀ mọ́ oúnjẹ tán ẹ̀rí gbogbo ẹ̀ gbogbo ẹ̀rí ẹ̀bí ti àyà àyà ló dàbí táyà gbogbo ẹ̀ ìpàrà ìpín. fẹ́ nìyẹn. tó fẹ́ fẹ́ eléyìí ikú tó fẹ́ pa ẹ́ òun ló fẹ́ òun ló fẹ́ gbé wọlé. ọ̀dẹ̀ ń bá kí ni ìsìn lójú kúrò wájú mi. lídìí ẹ̀. wọ́n ti pé máa wà temperamental gbogbo nǹkan máa ń bí yín nínú. Ah, ah. wọ́n ti pé kí nǹkan tó sọ́ọ́sì tó jẹ́ big deal. ọ̀yẹ́ mi ah! eh, mo ní kọ́ ṣíkẹ́tì fún mi iye rẹ ni ṣóun lágbàlera ni ó wú àgbàlagbà ṣùṣùṣù báyìí ó dẹ̀ gbé fọ́tí fún un. jọ torí ọlọ́ọ̀ ṣé ìyá bàbá ẹ̀ ni ṣé ìyá lákùú bàbá ṣé bàbá lákùú bàbá ẹ ni. oníjọ jẹ ẹyin méjèèjì papọ̀ àti wọ́ àtàgbàlagbà ẹ mo pé. abo abo ibi ibẹ èmi ló èmi èmi èmi ló fẹ́ fọ́ létí. yé ti lọ ẹ ti pọ́s ti lọ mímọ́ ẹ ti pààyàn. ẹ mọ sọ̀rọ̀ pa iṣẹ́ bíjà yín náà ni mo ń gbé. ẹ tí mo wá ní kẹ bá mi pa wọn ni tí mo ní ẹ bá mi pa. ṣé mo gbé sílẹ̀ jà màdání. mo ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ láti ta ah, ah. àyà máa kó ẹ o. bọ́dà kàn mí take it kí ló ṣẹlẹ̀ gangan náà tẹ́ bá tiẹ̀ ń bínú sí ìyàwó yẹn ẹ máa respect wọn díẹ̀ díẹ̀ níṣojú àlejò ah, àti pé òrò lánàá náà jọ kí ló kẹ́ pẹ̀lú family oní family náà ṣé family tẹ ṣó perfect ṣé inú ilé ṣó tòrò ṣó fi ọkàn mi balẹ̀ nínú ilé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bàbá oníṣẹ́ iṣẹ́ ṣe fẹ́ jẹ kòkóńgò ẹ̀ ni ṣe fẹ́ jẹ́ ní kòkóńgò ni abẹ́fẹ́ sẹ́ńgò ni kí ló dé kí ṣẹlẹ̀. so èrò ọkàn yín ni pé kó o kàn mú gbogbo àtàwọn àánú lé kó poison wa kó o power down. èmi. yes poison. yes. báwo máa ṣe poison yìí. o ṣe nílé poison wa. kò sí kankan nílé àlówó kankan dání rẹ. Ah! ọkùnrin banjo ẹ jẹ gbí mi o ẹ jẹ gbí mi dáadáa ìgbín aláta tí mo yí mata ẹ jẹ o. so wà á dé ọ́fíìsì kí n tó jẹun as a responsible husband tí wọ́n fìpò jẹ́. gbà mí kẹ́ ẹ gbà mí torí ọlọ́run ẹ bó re bí àṣejẹ báyìí. Ah! ó jẹ́ òṣìwò rèé orí lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ rèé bó ṣe ń bẹ̀rẹ̀ rèé. jẹ́jẹ́ mi ni mo fọ pọ́ọ̀tì kalẹ̀ sínú ilé ìlànà o tí mo fẹ́ fi dáná mi jẹ́jẹ́ mi lẹ́nu yìí o wọ́n débẹ̀ sí wọn kì mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lò wọ́n fi ń sàṣe jẹ́ kò burú mo ti dìtámì pé mi ò ní máa pariwo mọ́ nínú ilé action ni dẹ̀ bá máa ṣe. Mm. ṣẹlẹ̀. Ah, ah, kí ló lè. mo ń ṣe oúnjẹ òde òde òde mú oúnjẹ òde mi nù. ayé màá bàjẹ́ mi ayé màá fẹ́. Call me Bobo. Bobo, sir. Not Bobo, sir. Call me Bobo. Iji, you rèé. Eh? Níbẹ̀ belo? wà. Ah, o fẹ́ kàm. Hey! bọ́lọ́run ṣe gbà fún aníní ó gbàdúrà mú fún olóòṣà oko yọ gbà fún. ọ̀ ń pè mí lólè nù olè tí mo rè jájọ orí olórí burúkú ìyá mi báyìí. sírọ́ọ̀sì ló korúso. àwọn olóṣèlú náà wọ́n ń ṣe ọ̀fẹ́ ni wọ́n yẹ sáwọn bísíǹsì làwọn náà ń ṣe wọ́n kàn fẹ́ pákéjì tọ́lọ́ ti. bí ẹ̀yin báyìí ni mo gbé next time kódà ilẹ̀ fọkàn ṣe é ṣiṣẹ́. sẹ́rí àwọn ọkọ̀ yìí à bí báyìí. kí ló dé kí ló ṣẹlẹ̀. olórí burúkú ẹ̀sìn mi ó ti lọ́ọ̀kì. kẹ́lẹ́gbẹ́dé sọ pé irú àwọn ọkọ̀ yóò sì ní ṣiṣẹ́. ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. ẹ kò ṣiṣẹ́. kò ṣiṣẹ́ o. èmi lọ́ọ̀kì ẹ̀ òwò fún un nù ẹ̀ you open your life to heaven. ohun tó dára jù ni pé kẹ́ jẹ́wọ́ ara yín fún wa. èmi kọ́ ni ìjì o. ẹ̀yin ni o. ìlọsíwájú ìlú yìí ló jẹ mí lógún. àwọn náà sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú wa yìí lè fẹ́ bá mi sọ. bí ìgbín onírun bá ń wú ọjẹ yálò tẹlẹ ọwọ́ ara mọ́ọ̀tì fún mi àti pẹpẹ súùpù onírú. ayé rẹ ti bàjẹ́ pẹ̀lú jẹkújẹ. yọ̀ọ́ dá sí kí tiẹ̀ ọba. yẹ́ bọ̀. Eh. yóò bá gbogbo ara lé yín. olóyè olóyè ò mọ ìjì. this is not the chief Aríṣekọ́lá tí gbogbo wa mọ̀ tí èmi mọ̀ tẹ̀yin náà dẹ̀ mọ̀ obviously chief is not in his right state of mind. do you have medical report to support that. Uh, when we get to the bridge we will cross it. fine. àní kí ló jẹ kò fún wa. bàbá mi àdìsá o mo fẹ́ jọ yín mo fẹ́ máa jalè mo fẹ́ fi ṣòlè jíjà kọ́lémọ́lé. ìmọ̀ríkì níjàwó ìmọ̀ríkì ìmọ̀ríkì níjàwó ìmọ̀ríkì. lẹ biribiri. kú lé mà. aláìfẹ́ ah, kan ṣe sọmọ nọ́mbà gbogbo ọkọ. ẹ káàbọ̀ màá kọ̀wé màmá ẹ kú àtàárọ̀. màmá kí ló tẹ̀ wọlé sùn by this time. ọmọ yìí mò ń bóde kò wọlé mi. Mama, amúdá ò ṣọmọdé mọ́ ẹ̀yin náà mo rọmọ tẹbi ó lè wà nígbò pẹ̀lú àwọn ọ̀rẹ́ kó máa ṣe fàájì ẹ fọkàn yín balẹ̀ màmá. n ah, kò rí bẹ́ẹ̀ rí ẹ̀rí pínlẹ̀ ti fún mi ó ní mo jókòó dé báyìí o. àmọ́ ẹ fọkàn yín balẹ̀ àmúdáwọn lè pẹ́ dé ṣẹ́gbọ́n mà ẹ fọkàn yín balẹ̀ ẹ wọlé kẹsì. ṣé o bẹ́ẹ̀ ló kí n wọlé kí n sùn láì rọmọ mi mi lè díjú ibi tó máa dé bá mi mo wà yìí. Ẹ̀ẹ́ bí iléeṣẹ́ ló wá sùn mọ́jú ni yóò ṣojú èmi rẹ lónìí ẹ ǹlẹ́ ń bí ẹ kú iṣẹ́ o ah, ọ̀gá iṣẹ́ ẹ kú ojúmọ́ ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́ ẹ káàárọ̀. èmi retí ọjọ́ ìní mo ti retí ọjọ́ ìní kó wáyé bẹ́ẹ̀ ni àwọn onítùjú mi lẹ jẹ́ o lẹ́yìn tẹ́wá yìí ẹja ni kì í ṣakọ̀ mi ní gbọ́. Ah, ọ̀gá iṣẹ́ ẹ dákun n fẹ́ ń sọ òye mi kò yé mi kò yé yín jẹ́ kí n sọ̀rọ̀ àmúdálẹ̀ torí ẹ̀ wá ni. ẹ ọ̀rọ̀ rẹ̀ náà ni. ẹ eh, mo ti ní mi nígbọ́ mi nígbà mi nígbọ́ mi nígbà ẹni bá bímọ ọ̀ràn tí ò bá kọ dáadáa kò kọ mi yẹ́rì wọ́n máa bẹ̀ mí gbogbo gbà bẹ́ẹ̀ ni ah, lọ́mọ ń bú mi ló ń fi èmi wé igi wé pẹ̀ láti jẹrin eh. mo lè lé mo sọ fún àbí owner of this shop tí bá tún rí ẹsẹ̀ mi máa gé máa gé. èèyàn ò ṣiṣẹ́ yìí kódà kéèyàn ọmọ ṣiṣẹ́ ní first bank tàbí kọ́ máa ṣiṣẹ́ níbi tó ti ń píríǹtì owó ọ̀rẹ́ mi sọ bẹ́ẹ̀ ó léèyàn lè mọ́ ní ìlàrí kí wọ́n á wo ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ àgùntàn tí wọ́n gan pàṣọ ìsíndà kí ni tán ti ní tí motivate mi wọ́n fi jẹ́ mẹ́ńtọ̀ gangan mo fẹ́ mọ̀ tó ẹ̀ ṣe àmùdá iṣẹ́ àmùdá ojú ẹ fọ́ ni. fọ́ fún kí ni. àmùdá ah. ọ̀gá ìwọ kò síyàn mọ́ gbogbo ìgbésẹ̀ ayé ọ̀gá àtọmọ sẹ́ta jọ ń gbé yóò tiẹ̀ ti sú èmi. ṣé o rí mi pé mò ń bọ̀ kó o fi ìdọ̀bálẹ̀ pàdé ọ̀gá ẹ̀. ọ̀gá kò síyàn mọ́ o. kò síyàn mọ́. ayé ìgbà kan lọ̀gá ń bọ̀ ní ọ̀pọ̀ ọmọọṣẹ́ ọmọọṣẹ́ ń bọ̀ tó bá lè pọ̀ gágan yìí máìndì. Ah. ẹ wo mo ti rò pin <laughs> àgbọ̀n yìí sì lẹ́sìn jẹ lọ́bẹ̀ mo ti rò ó pin o èmi ò rẹ́dì gbogbo nǹkan tá à ń ṣe ìmọ̀ o gbogbo relationship ọ̀gá àtọmọṣẹ́ láàrin mi àti ngan àkókò tí ó dópin la wà yìí. again. again. again. again again. really. bẹ́ẹ̀ sà. really. ah ṣé wọn ṣe rose roy fún oníṣẹ́ ọwọ́ ni àbí kẹ́ ẹ máa advise èèyàn pé kí n tẹpá mọ́ṣẹ́ tó bá di lọ́la kí n ra bàjáàjì kí n gbé fáwọn èèyàn kan ṣé wọn ṣe rose roy fún oníṣẹ́ ọwọ́ ni. èwo tún ni rose roy. oníṣẹ́ ọwọ́ mọ rose roy ẹ wá dúró sẹ́tẹ̀ ti sílẹ̀ mọ rose roy sẹ́yìn ni màá sọ fún ẹ ẹ̀gbọ́n máa ṣe testimony tí ń bára pọ́s ọmọ tó sọ ó ti rà ó tiẹ̀ ti lò tó ti gbó ẹ wo kò sí ẹ mọ́ kò sí ẹ mọ́ kò sí ẹ mọ́ kò sí ẹ mọ́. àmúdá àmúdá má kánjú o a kì í kánjú tu lọ́rọ̀ o tó ti yẹ sórí ọmọ tó bá kọ̀ tí ò ṣiṣẹ́ á sórí iṣẹ́ òun báyìí ni òògùn iṣẹ́ tó bá kọ̀ tó ò múra sí iṣẹ́ àmúdá ah, wa jalè. ọ̀gá wa jalè. múra sí iṣẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ṣe la fi ń dẹni gíga. yọrọ mi dẹni gíga. ẹ̀yin tẹ́ mú. báwo bá rẹ ní fèrèsì báyìí á tẹra mú ṣe é. ẹ sà. o gbọ́dọ̀ sọ pé ìwé kíkọ láìsí ọkọ àti àdá kò ì pé sọdí iṣẹ́ tí mò ń kọ èyí òun ni ọkọ ti àti àdá ẹ. ẹ̀yin ni kẹ́ fèsì ebi yín kẹ́ mọ kọ o èmi ọ̀rẹ́ dì láti kọ bì kankan àní ìṣèmọ iṣẹ́ yìí kò yé mi ẹ̀yin gangan tẹ́ jẹ́ mẹ́ńtọ̀ mi kí ni nǹkan tí mo rí lára yín gan tẹ́ kí ni nǹkan tẹ́ fi motivate ẹ ó bàtẹ́ ẹsẹ̀ yín kọ́sọ́mà ló fún yín níjọ́ tẹ bá wọn ṣe sí àtòwú wọn àti john tẹ̀sí tí ń wọ̀ọ́rẹ̀ ẹ̀ẹ́dẹ̀yìn lẹ́yìn bàtà yìí ká nípa ẹ lájẹtọ àti àjẹsẹ́kù ni ó yẹ ká ẹ ti ra nǹkan mi máa fi lúbú ẹ. original ni. ẹ wo bàtọ ẹ wo aṣọ ọrùn yín náà kọ́sọ́mà ló fún yín lẹ́yìn ṣé gbèsè ayé kọ́sọ́mà lẹ́fẹ́ máa gbé ni tọ́lọ́wọ̀n bá bùkún kọ́sọ́mà yín pòsíṣàn wo lẹ́fẹ́ wà. àmùdá àmùdá àmùdá tó bá kọ́ṣẹ́ tó mọṣẹ́ dáadáa tó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ fáwọn èèyàn tí inú wọn ń dùn torí wọn wú wọn appreciate ẹ. ọmọ appreciate nǹkan ẹ̀kan tó jẹ́ nǹkan tẹ̀ fún ara yín rà lára yín òun ni fìlà orí yín fìlà yìí ṣé ẹ lè dé lọ́wọ́ sínímà. wọn ò ní lé mi bọ́ ká wọn ò ní fún yín tíkẹ́tì wọn ò ní lé mi bọ́ ká bẹ́ẹ̀ náwó owó tí wọ́n báyìí wọn ò ní fún yín tíkẹ́tì. ọmọ fún mi owó ni màá sọ. wọ́n rò bóyá ẹ fẹ́ pa crowd ah. ọ̀gá ẹ má jẹ́ n persuade yín mọ́. Ah. téèyàn kan bá wá bá mi bẹ̀bẹ̀ tẹ́ ẹ wá gbà tẹ́ ẹ torí pé ẹ nífẹ̀ẹ́ mi ẹ ní sórí mi. ọ̀gá àṣẹ ẹ dákun nínú ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yìí nìsín n tí mo rí dìmú pàtó ni pé láti ìjẹrin ni àmùdá ti wá ibiṣẹ́ gbẹ̀yìn àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ìjẹrin bẹ́ẹ̀ni lọ́mọ tó ṣe pé ó ń wọlé lálẹ́ ó ń jáde láàárọ̀ tí mo rò pé ibiṣẹ́ náà ni ń wá ọwọ́ wípé n ò rí lálẹ́ àná kó wọlé sùn ó mo ṣe ní wá pàdé rẹ̀ níbi iṣẹ́ láàárọ̀ yìí. àmùdá ni. bẹ́ẹ̀ wá pàdé mi láti jẹrin ó bú mi báyìí kó tó lọ ni ó dẹ̀ lérí bù àdàjọ lérí àjọ àtàkì ara ọkọ tí má rí ọmọ gé ẹsẹ̀. ẹgbẹ́ ní sùúrù ní sùúrù nínú ọ̀rọ̀ tẹ́ ẹ yìí ẹni ó ti tó jẹrin tí àmùdá ti kú mi. yes mo dáràn àmùdá pa mí. ẹ wo ẹ má gbéra yín lẹ́mìí gbóná torí àmùdá dáhùn tó ẹni tó bá sọnù tó ń wá káàkiri. ọ̀gá àṣẹ lódìdí ọmọ ọmọ tí ò ní iwájú tí ò ní lẹ́yìn lẹ́ni mọ́gbára mi láàmú ńgbà tí ò wálé wá sùn ké sì ní irú rìn báwọn lóòótọ́ onípanlẹ̀ ọmọ ni mo mọ̀ àmọ́ kì í ṣe pé kó mọ̀ wálé wá sùn. ẹ mọ̀ kó nípa yìí tí kìnìún gbà yín mọ̀ràn tí ọmọ yẹn bá sọnù ẹ má wà o ewúrẹ́ bẹ́ẹ̀ kà múra bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹ̀yin ẹ dákun ọ̀gáṣẹ ẹ gbà mí mọ̀ràn ń bo lẹ́rọ pé mo lè wá mùdà sí báyìí ń bo ni wá mùdà gbà àmùdáràn àmùdá sọmọ yóò ní pa mí báyìí àmùdá láti jẹ. owó. Ah, eh, eh, eh, àmọ́ ohun tó kò sọ gbẹ̀yìn ni pé òun ò wá kún ìyẹn ṣe òun ohun tó sọ lójú àwa méjèèjì nìyẹn. wá kún rìn ẹsẹ̀ hmm. bíbò. bóyá ó dẹ̀ wá travel nìyẹn o. ìrìn àjò wo làmùdá ó lọ tí ò ní dágbére fẹ́mi ìyá rẹ̀ níbo ni ó ha àmọ̀dáràn o àmọ̀dámọ̀ kò mí sí yọ́yọ́ o. mọ́mí ibi tí gbogbo àtijọ́ máa ń ṣeré ibẹ̀ láyé wà lánàá ààrẹ amúdà àmúdá ò wá bẹ̀ rárá lánàá. ṣé pé ẹ fojú yín rí lánàá rárá. fojú yín rárá ààrẹ amúdà. ẹ̀yin lọ̀rẹ́ rẹ̀ ń bo lẹ rò pé mo lè wá sí báyìí nísìn ẹ ó yóò dágbére fún yín pàtó ibi tó ń lọ. mọ́mí gbogbo ibi tó máa ń jẹ́sìn gbogbo ẹ̀ gbogbo bẹ̀ náà la máa ń wá ààrí rárá. ààrí rárá lánàá Ah, àmúdá. Hmm. Hmm. ta ló lórí. mo dá àmúdá kan náà. àmúdá mọ mi. bẹ́ẹ̀ ni. n bọ ti rí. mo rí wọn ó yá nìṣó mú mi rárá mi lè mú àmúdá àṣọ́ọ̀dẹ láti jẹjẹ àmùdá ṣó fẹ́ pa mí ni n bò lọ wá kí ló kó sí i. kí ló mú ọ wọ́n ní yóò jẹ mò ń bọ̀ sọ̀rọ̀ wọn ah! kí ló mú ọ n ah! bọ̀ sí bọ̀ láti jẹjẹ kí ni ah! kí ló mú ọ. ṣé kò wá lè sọ̀rọ̀ mọ́ ni àti kí ló kó sí gan n bọ̀ tí ń láti jẹjẹ àmùdá. Àmùdá. ọ̀rẹ́ mi ẹni rírí ọ̀dọ́ ẹni mímọ́ sàkún ojú rẹ tí mo wò yìí mo fi wo yọ bẹ́ẹ̀ sí òsì. ẹ ṣeun bàbá ẹ má ti rojú rẹ alẹ́ ìwọ́n ni èèyàn wọ́n hmm. èmi mọ̀ níbi ẹ̀ mọ̀ owó mo ti fi wọ́n fínlẹ̀ mo ti ṣe wàhálà mo ti dààmú gan kó tó di pé wọ́n wá ṣàlàyé ìhà tẹ kọ sóògùn tóògùn kọ sí yín fún mi bàbá ẹ lóògùn. Ah, ah. wọ́n sọ débẹ̀ fún. oògùn ah, burúkú ń bẹ lọ yìí wọ́n wá fẹ́ kẹ́ ẹ sàánú mi kẹ́ ẹ wá fún mi lóògùn tí ó yí ayé mi padà sí dáadáa bẹ́ẹ̀ tí ń wò mí mo fẹ́ sóògùn owó ni. ọ̀fẹ́ ṣe kí ni ṣé wọn tí wọ́n ń pè lóògùn owó ni àbẹ́rẹ́ ni bó ṣe lanu tó lanu gbàgà bí ọ̀yanu pàkà ìwọ sóògùn owó mélòó lára rẹ. ẹ má kò láyà jẹ mo mọ ohun tí mo fẹ́ ah. ogun sáà pọ̀ kí n tó lanu mọ oògùn owó wọn mo ti dààmú ganan ayé. ó ti parí. mi ní parọ́ fún yín àbá mi ní parọ́ in fact mo ti pe dírẹ́fà tó máa ń bá mi kó ẹrù mo ti pè é so ẹ kàn máa bá mi send address yín kí n lè send ẹ sí dírẹ́fà yẹn á deliver á deliver fún yín mi lè parọ́ fún yín Mr Stanley amudao jọ ọ̀rọ̀ owó mo ṣe sọ fún eléyìí nípa Mr Stanley. ẹ tẹlẹ disappoint wọn pé ẹ tí mo gidi tẹlẹ fi kan skeleton wọn pé iṣẹ́ wọn ẹ dìde wọn. ara o iṣẹ́ yín ló ń sọ o iṣẹ́ yín kọ́ iṣẹ́ yín kọ́ sẹ́ mo máa deliver ẹ máa gbọ́ sà. kọ́sọ́mù fún yín lówó ẹ lọ kó fọ́lọ́. bẹ́ẹ̀ ni sà ẹ máa wọ̀ sà. ṣáàjà ọ̀rọ̀ a máa parọ́. left mi yóò sap. lọ kí ni mo pè é sí kí ni dá sí ìsìn. Intẹ́ bí mi náà mo dáhùn. Kí ni mo bí ẹ́ kí ló dáhùn? Igi tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ́ sọ pé ṣé ká gérú ilé àbí ká lo ilé. Etí ẹ wá di ìgbà tí mo sọ fún un pé mo ti fẹ́ da iṣẹ́ wọn, mo ti fẹ́ gbé lọ fún wọn, etí ẹ di. Ẹni ọmọọṣẹ́ tó bá fẹ́ soríire pé kò gbọ́dọ̀ mọ parọ́ fún ọ̀gá. Ọ̀gá ní sì ń bí mí léèrè ọ̀rọ̀, ní tó sì wà nílẹ̀ mo sọ, ṣé mo parọ́ ni sà? Àti gègì Mr Stanley. Àti gẹ̀ẹ́sì ronú pé ẹ fẹ́ lo eh, skeleton eléyìí wọ́n á ní pé kẹ́ ẹ mọ́ lò pé kò jọ structure tí wọ́n fi hàn yín. náà wọ́n lè kọ́ lọ mú pitches wá fún mi. ọmọ bínú sà. ọmọ mòrùkú sùn. wọ́n lè kọ́ lọ mú pitches wá fún mi jọ. kílẹ̀ wí sà. pitches. àwọn ọ̀ṣọ́ tí mo ní kó kó síbí ṣé wọ́n bá aṣọ tí mo ní kó má jẹ́ fi àmà ìfọ́ orí ẹ. ọ̀gá mi. má wọ́n ìní mi sọ fún ẹ má wọ́n mi. wọ́n lè kọ́ lọ mú pitches wá fún mi. kílẹ̀ kù sà. pitches. precious lèmi dá mi mi ọ̀dà precious ni. mo ní lọ precious wá fún mi má jẹ fọ́ àmọ́ àmú ẹ lórí má yẹ kéṣù lómi sí ẹ. wọ́n ní ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ni ní màmá ẹ̀yin lẹ ń fún mi ní màmá. mo dúpẹ́ lọ́wọ́ ẹni. ó ní mo ló gbé mi lọ yẹn ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi náà ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi náà. ẹ ibà mo gbé yín lọ ẹ̀yin náà tẹ̀lé mi tán. ṣe é kórìí ti dàrú àwọn ni òfò yẹn ló ń bọ̀ ìdí tí wà òfò fi wà lọ́wọ́ mi nù ẹ wá ṣọ́ra. wọ́n á jẹ́ kó mọ̀ pé ní òfò lèmi fúnra mi lọ́ọ́ yàwó sùdánì. mo ti sọ fún yín pé kẹjá sọ ṣọ́ọ̀bù yín ní èmi òfò furnitures. amúdá. sá. ọ̀gá méjì kì í gbé inú ọkọ̀. bẹ́ẹ̀ni dráìbà méjì ò lè wà ní mọ́tò kankan kan jọmọ dráìbà ti sèmítà. orí èdè àrùsá mo ti ń sọ̀rọ̀ òde ń sọ òde tí ń sọ tiẹ̀. mo múra yín lẹ́ni mo mọ̀ pé ẹ̀fẹ̀ súnmọ́ mi ni wàláì ṣé à ń gbẹ́ nínú láyà ẹ sì wà ń karama yà yín tí n bá ṣe press button sáyà yín màá press ẹ̀dá. ká ní pọ́ gàtẹ́yìn ò tí ì rí tán ni tó tó sì láṣìírí àbí ẹ láti rí gbogbo nǹkan yín ló ti afẹ́fẹ́ ti fi àtìrí fúru díẹ̀ o ẹ gbàgbé o ọmọ tẹ sẹ́yìn fún ọmọ abuké ṣé gbogbo ẹ̀kọ́ mọ̀mọ̀ ẹ dé ti àrò ẹ dé ti abuké gbogbo ẹ̀kọ́ mọ̀mọ̀ ọ̀gá mẹ́nu kó ń bẹ̀ ẹ fẹ́ ra mọ́sù ẹ̀ padà ríra ṣé bọ́ọ̀rẹ̀ yín lẹ̀ ń lé ọ̀rẹ́ yín onímọ́sù dúdú ẹ̀yin náà fẹ́ ra mọ́sù gbogbo bẹ́ẹ̀ tẹ́ ń dáwó tẹ́ ń kó lọ fẹ́ni tí ó ra mọ́tò fún yín tán sọ pọ́kọ̀ títí wọn tẹ́ ń padà lọ́tẹ̀ lọ́ńdà tí fọ́sẹ̀sọ̀ mú yín tẹ́ fẹ́ ra mọ́tò gbogbo ẹ̀ mọ̀mọ̀ kí wàá ní ẹ fẹ́ kí o ọ̀gá o sọ history life mi. girlfriend mi náà ṣe àti toast ẹ̀rí ọ̀rọ̀ history life yín kọ́ ọ̀gá. ọ̀rọ̀ ọdún mẹ́ta tí mo bá tu ó sọ láàrin ìṣẹ́jú kan. ṣé ẹ̀ toast fún mi lẹ́yìn mi ṣé ẹ̀ sẹ́yìn fún mi nínú gòríkò àbẹ̀rù pàṣírí kankan wà níbi kankan táwọn ọba kan pọn yín lé kọ́mọ́dà pé èèyàn fẹ́ bojú ọ̀gá jẹ ni kùránì ní kò respect ọ̀gá rẹ̀ respect àfa rẹ̀ respect tíṣà rẹ̀ respect mo sì ń fún yín ẹ̀pọ́nra yín lé ọ̀gá o gbogbo nǹkan tí mo ti kùránì mọ èmi ìgírẹ̀ òun dédé wúwa wò. o gbọ́dọ̀ fún mi sí i. tẹ bá wá wàláì máa ṣèkà fún yín ẹ̀ ń gbẹ́ ti ṣèkà fún ìkà tẹ́tí tẹ́tí ti ń gbẹ́nu láti four years ago ṣèkà fún yín máa ń lu talẹ́tì dànù wàláì ó yẹ gbà mí wò ó yẹ gbà mí wò ah! Ah! Ah! ẹ gbà mí lẹ ẹ kàn mọ kàn bẹ lọ́rùn kẹ gbà mí. máa step yín dànù máa step yín ẹ ní sórí rẹ. méjì mo múra ní èmi kà ìní kú ọ̀ṣọ́ọ̀bù mọ̀mọ́ mọ́tò lọ ṣẹlẹ̀ gan títí alẹ́ kò sọ̀rọ̀ o èmi àwọn ọmọdùkúsù méjì ni tí kò bá báyìí kan báyìí ẹ fẹ́ sùkúù mi èmi àwọn ọmọdùkúsù. wọ́n mọ̀ ti dààmú gan ṣe mọ́tà yìí èmi nìkan ni lọ́wọ́ ìyá mi kò sí bàbá ìyá yìí sì fẹ́ kọ́ ọmọ sunkún bí ti ń sun gbogbo ògbà kọ́ máa gbé kùdùjẹ lọ́wọ́ ẹ̀bùra bẹ́ẹ̀ mo fẹ́ kí ìyá mi ò jẹun ọmọ ẹ dákun. Ah iṣẹ́ tó béèrè ó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí ó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí ọmọ ọdún mélòó ni ọ́. ẹ má jẹ́ kí ọdún orí mi kọjá mi mo sábà pé mo ti kọjá tààtì. mo ti kọjá tààtì mo ti wọ́n. ti pẹ́ ah, ah. ẹbí fọ́tì mò ń wò yìí. àjẹkù oní bébí fèsì ojú rẹ̀ kéré. àwùjọ irú olóńgbò kan ní ìjọ tájà yẹn hmm. ti mọ àwọn. Ah. sọ láyà. mo ní ọláyà. mo tó lè dá wọn láyà. tí n bá ní kọ́ lóore mú nǹkan lórí òkú wa lóru sọ lè mú. bẹ́ẹ̀ bá ní lọ jìjàkadì pẹ̀lú wéèrè lọ́gbọ̀n tó òun ló ṣe tán. tó bá wá dẹ́ o mọ́lẹ̀ nǹkan. àní téèyàn bá ti ṣe tán kò lè mú ìsì ogun máyọ̀mù ìṣẹ́gun. bẹ́ẹ̀ ni mo sọ fún mi kẹ́ẹ̀ni lọ lè gbẹ́yìn wá lọ́wọ́ ìbọ̀ra àbí kí n sóòwò lè fẹ́ bọ̀ra ẹ̀yẹ júwèé bí ọ wà fún mi màá lọ lọ́rùn jù. kò mọ rẹ bí ìdí ẹ fẹ́ ṣàánú rẹ tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu rẹ yóò yẹ sàánú rẹ fọkànbalẹ̀ sí tí mo ní kò ṣe o sọ lè ṣe sá. àṣùṣà nípa fẹ́ pa ni má ṣe ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀ọ̀ni jáde síta o. nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí. mo kì ọ́ lọ o ọ̀sẹ̀. ha àmùdá. ẹ wo ọ̀dọ̀ bàbá mi wà látìgbà tẹ́tí ń wá mi o wọ́n sì gbàṣẹ́jẹ fún mi wọ́n ní kí n jẹ́ láago méjìlá èyí sì gbọ́dọ̀ báyọ̀ kankan sọ̀rọ̀ tí n fi jẹ́ kò sì gbọ́dọ̀ kanlẹ̀. Ah! àṣejẹ́ nǹkan ló wá kanlẹ̀ yìí ilé yìí tó wá kanlẹ̀ yìí kí ni wọ́n pé ó ṣẹlẹ̀. Ah! wọ́n sọ fún mi o wọ́n kàn tẹ̀ mọ́ mi létí pé kí n máa bẹ̀rẹ̀ dà mí pé ó gbọ́dọ̀ kanlẹ̀ o. Ah! orí mi ò àmúdá ọmọ ti bà tèmi jẹ́ báyìí èmi àná ń bọ̀ lọ́dọ̀ bàbá yìí o tó rà á dé bẹ́ẹ̀ o. bó o lẹ sọ pé ó ṣe ṣẹlẹ̀. Ah, ẹ̀wò bàbá ó ṣe ṣẹlẹ̀ gan-an kó ló ṣe pàtàkì báyìí bíi pé kí ni ó kí sì lọ́nà àbáyọ kí là á ṣe. ọ̀nà àbáyọ bíi bó o ọ̀nà àbáyọ bíi bó o. Ah! ọmọ sí o àbùjọ kan ò sí lọ́wọ́ pé ibi téèyàn bá pákó kí náà ni ó bá sọ̀kalẹ̀ kó sí tá fẹ́ ṣe o. Ah. bẹ́ẹ̀ mo fi dá yín lójú ńgbà tí ọba ìdíjọ́ méje ò bó ṣe wáyé yóò mọ̀ ṣe gángan gan ah, torí mo sọ fún un ah. bẹ́ẹ̀ ni mọ ìtẹ́lẹ̀ ní kì í parọ́ èyí wà ọ̀rọ̀ bá sì mọ́ ni. Eh. ṣé sọ fún ọ nígbà wọn sọ fún ọ ọlọ́ọ̀ àbí wọn sọ fún ọ bẹ́ẹ̀ ẹ wọ ọkọ tí n dábẹ́ ṣe sí o bàbá àwọn ìtẹ́lẹ̀ kì í parọ́. wéré mọ́nú bẹ́ẹ̀ wéré ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kò láyà kò láyà o ọmọdé ló ń ṣe o ẹ ṣàánú mi ẹ tèmi ní ẹrù tèmi ní ẹrù ẹ dákun. dídú ọkọ dáre. ẹgbẹ́jẹ̀ dúkọ ẹgbẹ́jẹ̀ dúkọ ojú orí ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán rí. láàrin èmi àti ẹ ṣé wọ́n sọ fún ọ nígbà mo ń bí ọ léèrè mo ní sọ láyà ọlọ láyà mo ní gbogbo tó bá tẹ̀yìn ẹ̀ jáde sáyà rẹ gbé. bẹ́ẹ̀ ló tẹ̀yìn ẹ̀ jáde kí mo gbé wẹ̀ mọ́mì mọ́mì mọ́mì mọ́mì. wọ́n rà ní sọ̀tẹ̀rẹ̀ wọ́n rà ní sọ̀tẹ̀rẹ̀ ẹ kọ́dé ní í ṣe ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ọmọ yìí ò ní ya wèrè kọ́dé bíbò ẹ ṣàánú mi. ìrìn ní wo lọ sí àgùntàn ní lọ́wọ́. ẹ dákun ẹ dákun ẹ dákun. bí mo ṣe gbọ́ sí ẹ̀yin náà farabalẹ̀ kò sí nǹkan kan tí mo lè ṣe sí i mọ́ tó bá kọjá ọjọ́ méje tí ọba yà wòye ẹ fọwọ́ rẹ mi mú ẹni bá bá mi kọ́ lóbi mi kò sí tí mo fẹ́ ṣe sí o. kí ni bẹ. àmùdá kó bá mi o. kí ni bẹ. ha wéré. yóò dùn wọ́n kò sí ibi láwọn. Ẹ bá mẹ́rin ló wà nínú bẹ́ẹ̀ o oníbàárà mi kò lọ́jà tó fẹ́ tà fún mi lórí rẹ̀. abo ẹyọ kan ṣoṣo tó kù náà ló wà ní àgbo yìí. abo ẹyọ kan ṣoṣo. bẹ́ẹ̀ni. ó sì wọ́n kó ta. ó wù mí kí n ta ó wù mí. ó wọ́n kó ta. bẹ́ẹ̀ni bàbá kọ́ mi. ẹni rẹ̀ gbòòrè dáadáa bàbá mi. ẹ̀wọ̀n ló ń tún un tán o oníbàárà ló dada rà lọ́wọ́ rẹ̀. Ah, ẹ má ṣe ó dìgbà. ẹ ṣeun. padà ta tán. olúwa ṣàánú kristi ṣàánú olúwa ṣàánú má jẹ́ kí n fojú sunkún ọmọ má jẹ́ kí n fara gbàrọ ẹ má jẹ́ kí n kún wá sójú olúwa aláyé ń ṣe gbọmọgbọmọ jù aláyé ń ṣe gbọmọgbọmọ jù olúwa olúwa ṣàánú mi dáàbò rẹ bọ mi àbóyún tó nípọn bí irin olúwa dáàbò mi olúwa dáàbò mi olúwa dáàbò mi olúwa dáàbò mi olúwa dáàbò mi gbogbo ibi yòówù ègún lè wà wájú ètò wà lẹ́yìn olúwa bá mi gbà wọlé kristi gbà wọlé olúwa gbà wọlé kristi gbà wọlé olúwa gbà wọlé olúwa gbà wọlé abára ẹnìkan tó wà ní ìkọ̀kọ̀ tó ń fẹ́ máa tàfà sí èmi àbí sí àwọn ọmọ mi olúwa elédùnmáà irọ́ ẹni fẹ́ irọ́ ẹni bẹ́ẹ̀ kẹbọ pẹlẹbọ kásásí òpalásásí kẹbọ pẹlẹbọ kásásí òpalásásí olúwa dojú ìjọba wọn olúwa dojú ìjọba wọn rú èmi yóò kó ojú omi sórí òkè wọn ni níbo ni ìrànwọ́ olúwa mi tí ó ti wà ìrànlọ́wọ́ mi yóò tẹ́wọ́ olúwa wá ọba tó dá ọ̀run wọn àti ayé òun kì yóò jẹ́ kẹsẹ̀ mi kí ó yẹ ẹni tí ń pa mí mọ́ kì yóò tó gbé olúwa ṣàánú mi kristi ṣàánú mi olúwa ṣàánú mi kristi ṣàánú mi jésù olúwa wá. Ah! pẹ̀lẹ́ ṣóṣà ń balẹ̀ díẹ̀díẹ̀. wọ́n máa ń bu ẹyẹ lẹ́kọ̀ọ́kan radeon kí ló dé tó gbé ẹsẹ̀ lọ sí hospital instead tó finish self medication yìí pe nọ́ọ̀sì nọ́ọ̀sì kan wọ́n bá mi wò sórí àìbìkítà ló ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn àìbìkítà ni ṣé kìí ṣe pé o ní diabetics hmm. o ní torí wàhálà tó wà ń bẹ ni pé ẹlòmíì ó máa ní ọgbẹ́ bẹ́ẹ̀ yẹn àbí kó lójú àpá bẹ́ẹ̀ yẹn a máa fúnra rẹ̀ treat ẹ̀ kò ní mọ̀ pé ó ní diabetics tí ó bá wá tètè san gbogbo nǹkan ló máa kà á sí ẹ̀ wọ́n ta ń lọ́fà ẹ̀ wọ́n ṣe òun lè ṣe ẹ̀ wọ́ kínní kan ni no téèyàn bá ní àrùn tó ní ṣe pẹ̀lú ìtọ̀ ṣúgà kì í jẹ́ kẹsẹ̀ ó tètè san ó tiẹ̀ lè má san rárá nǹkan mi àwọ̀bẹ̀ mi àwọ̀bẹ̀ mi àwọ̀bẹ̀ àwa lédìí sí wípé you know, one would just give, give, give, give the ghost. okay. Ọlọ́run á fún ẹ lálàáfíà Then. Eh, Then jẹ́ kí n sọ fún ẹ, má ronú lọ́wọ́ tá a wà yìí. Má ronú o. Má fi ronú ṣera ọ̀run tọ́lọ́mọ ń lọ làgán máa sàn ó yẹ pé kọ́ máa ro nǹkan ànígbọ́ kó ara wa báyìí o. ìyá náà tiẹ̀ ti kọjá àbí kí ni fẹ́ lọ́nà fún ti gbà fún àwọn àbàmì bá a kúkú onídọ̀tún la mẹ́ta ọ̀nà kẹ́ni tó Wow fifty thousand ṣe kó yàn dání náà. ṣe ẹ mà gbogbo ìgbà mi inú mi jó tán lọ ẹ mi pẹ kó tọ́jú ẹ pẹ̀lẹ́ àlàáfíà náà wà àmì Ọlọ́run mm. mm. jẹ́ kí n wo ogun ẹ náà. Ah, ah, jẹ́ kí n wò. ẹ̀jẹ̀ máa ń wò mí ẹ máa ń wò mí ṣọwọ́. ọ̀dà. má jẹ́ fọwọ́ mi pọ̀ lọ́wọ́. Ah, ọ̀rẹ́ ètò àjókòó tẹ́tẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ìtìtọ́ jẹ́ ká jáde sọ̀rọ̀ yìí jẹ́ jáde jẹ́ nọ̀sẹ̀ síta. Eh, Rádéó náà ìgbà tí mo pè tá a sọ̀rọ̀ òun náà fi yé mi pé òun náà máa jáde sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ah, ẹ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n a ní dáadáa ara dẹ̀wọ̀n torí ìgbìyànjú ò kì í pọ̀ ju tọ́rọ̀ bá rí báyìí tí Rádéó bá gba ibì kan tó ń bá lọ lọ́nà tiẹ̀ láti wá solution jẹ́ ká náà gbọ́nà míì náà ṣebí kí nǹkan sá ti dáa ni gbogbo adẹ́bọ̀ sí bá ṣe ń gbogbo jíjókòó yìí ti tó eléyìí tí ń fẹ́ máa pọ̀ jù ó ti ń fẹ́ máa pọ̀ jù. Ah. Hmm. Eh. Ibrahim ṣé hmm? gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí n bá ló yé mi irọ́ ni mo pa. Yeah. That is the more reason tá a ṣe gbọ́dọ̀ yànṣẹ́ síta reason tá a ṣe gbọ́dọ̀ jókòó nìyẹn um, èmi mọ ẹnìkan hmm. bẹ́ẹ̀ ni. Yeah. Mm mo mọ̀ pé tí a bá débẹ̀ agbára hmm, ọlọ́run á bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ń jà ràn ìràn nílẹ̀ yìí. Hmm. babaláwo. àná ah, òun kì í ṣe babaláwo àfáàní yes is an Islamic cleric. okay. Um, tí mo dẹ̀ nígbàgbọ́ pé lágbára ọlọ́run lọ́kàn tá à ń wá ọlọ́run àṣẹ látọwọ́ ẹ̀. àáfà. bẹ́ẹ̀ ni. àáfà. ah. Hmm má pariwo àfáà wò ó tí nǹkan bá rújú tó bá rúyàn lójú báyìí ọlọ́run fún àwọn kan lágbára náà àwọn kan náà lèèyàn máa tọ̀ lọ tó máa báyàn tàn mọ́lẹ̀ sí nǹkan gbogbo àdébọ̀ sí béèyàn ṣe ń fẹ́. àfáà ni kò sí wàhálà pẹ̀lú ìyẹn gbogbo àníyànjú. àfáà Ibrahim ọlọ́run gbàdúrà tí àlùbáríkà nàbì Muhammad gbogbo ohun tó jẹ́ nǹkan àbànújẹ́ nínú ayé yín ọlọ́run wọlé àwọn àfa àwọn àjọ ọlọ́run sọ dídùn ojú ní tí bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ bàbá mo kí ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín gbogbo ohun tó jẹ́ bànújẹ́ ní ọ̀rọ̀ tiyín náà ọlọ́run ó sọ dídùn nù gẹ́gẹ́ bí wàhálà tí mo ṣe gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe pẹ̀lú yín nípa àlàyé tẹ́ ẹ ṣe fún mi mo wá ṣe báàsọ lórí ẹ̀ nígbà tí mo ń ṣe dùnáàpò tèmi bá ní parọ́ fún yín láàyè tí kò á nílẹ̀ àwa ẹni wà ilẹ̀ àwa yòyó wa n tí ọlọ́run ò bá fi hàn wá àwọn ò ní sọ torí ta bá lẹ́nu mọ̀ lánàá ṣẹ́ka Adam fàṣẹdá bí má tù márùn ni wọ́n ní ẹ sòdodo tọ́lọ́mbà ní kẹ́ tọ́lọ́mbà fi hàn yín ó ní kẹ́ sọ fáráyè amúmeri pé ó dàbí pé tí mi ò bá sọnù o ó dàbí pé kì í ṣẹ̀yìn nìkan lèyà yín bí ẹ̀yìn méjì mò rí ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Allahu Akbar Allahu ṣé ẹ̀yin wá ní ẹ̀gbọ́n ni àbáwọn lẹ̀gbọ́n ta lẹ̀gbọ́n nù ẹ̀ méjèèjì. èmi lẹ̀gbọ́n. òun lẹ̀gbọ́n ẹni tí bí. ẹ dákun àbúrò yín ṣé ẹ dákun ṣé mo lè rí wọn. kí èmi àti wọn àti yín ká jọ ríra ṣé ó ṣe ṣe. ṣé kò sí. ẹ kò sí nǹkan kan a lè sọ pé kò sí a tún lè sọ pé igbákejì náà àmọ́ torí kó lè dáa náà ni tí n ti ń rùn yìí kó lè kó lè tánlẹ̀ náà ni. ó máa lè díẹ̀ o. Ah, ẹ̀yin làkẹ́ kò sí nǹkan tó lè nínú ẹ̀ kí ló lè nínú pé àǹfààní òun fẹ́ rí ìyàmúdà àṣebíkì kan lè dá ni ẹnu kò kàn pé ìyàmúdà o wọ́n fẹ́ rí ẹ o láti bá wa sọ gbogbo problem tó wà lẹ̀ èmi mọ àfa dáadáa àti tọ́ ìsáàdì ìyá àmúdá ni o àti tọ̀dọ̀ wa ń bìbá ilé o ọlọ́run á bẹ̀ bá wa kó o gbẹ kó o lẹ̀ gbogbo nǹkan tó rún àkúrò àkọsí nǹkan tó lẹ́nu ẹ̀ má sọ bẹ́ẹ̀ o pé pé mo jẹ́rìí ẹni tí mo ní àjọ lọ síbẹ̀ ó dẹ̀ ní gangan àjọ lọ rí àfa. àfa mo ti gbọ́. mo ti gbọ́ ẹ má wàá jó pẹ́ ó dà ẹ jẹ́ kó jẹ́ pápápá ọlọ́run wọlé ànábì gbogbo ń tà fẹ́ lọ́lọ́run ó ṣe. Allahumma lakal kullu. ẹ̀gbọ́n mi ẹ ti ń tọ́jú wọlé. Ah, Ládéhùn mi ò tójú bọ́lé. Ìtẹ́ wá ṣe nìkan. Mi ì tójú bọ́lé ìgbà tí gbogbo ẹ̀ òye mi ni ọ̀rẹ́ mi kan ní kájọ dọ́dọ̀ àáfàá yẹn. N ló ní débẹ̀ pé kíni yìí ìwàkúwà lèèyàn wà kan tó bá sọnù ká má dúró sójú kan náà ni mo ṣe lọ ìwọ tó dẹjọbìnrin ló kọ ló tójúbọ léyìí ṣé máa dákẹ́ ni. ẹlẹ́mìí tí mo jóbìnrin tó yẹ kí n tójúbọ lé mo kọ̀ mi ò tójúbọ àbí. àbí. ó dà káàtì ẹ̀wà gbà pé mo ṣetán àti tójúbọ lé ọ̀rọ̀ ṣé wo lẹ́sẹ̀ àbí léyìí nǹkan. eléyìí náà kùn ìkànnì yẹn ń tà ń sọ ṣé ó yẹ kó rí báyìí mélòó ló kù nù wa mélòó ìwọ nìyá mi èmi ni bàbá ẹ. ṣé wọn wá ní dandan àti kájọ wà ní báyìí. n tó sọ nìyẹn wọn ní kájọ wà ní. nígbà náà mo ti gbọ́ ti gbọ́. ọjọ́ onílé lọ́mọ wa jẹ́. kò sáà ní jẹ́nì. kò lè jẹ́nì èmi náà sọ pé dandan láti jẹ́nì ṣùgbọ́n fún mi lọ́jọ́ ó dáa tó bá dọ̀sẹ̀ méjì sísìn à ń lọ. ah rádé o ṣòro pé tá a bá pẹ́ lórí mi ìṣíkèṣá máa bá níbẹ̀ ìyẹn pẹ́. ìdáhùn ni jọ sátọ̀dẹ̀. ìyẹn kọ̀ tún lábà. ọ̀tún là ń sátọ̀dẹ̀. ẹ ẹ ó dáa tó bá jọ sátidé ẹ máa bọ̀ ẹ wá gbé mi. Hmm. ó pẹ́ ọ̀sẹ̀ tó máa tó dé ọ̀sán round the corner no problem ah, mo wá ní mò ń tọ́jú bọlé mi ní tọ́jú bọlé ah, kí sóbi àtòdèbò olúmọ̀bẹ là ké sí. dáàdì gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí mi rò pé bóyá necessary kí n fi ilé ọ̀dọ́ mi sílẹ̀ kí n máa wá gbọ́dọ̀ yín ìyẹn ò lè possible ṣé kò pé èmi náà kì í ṣe bébì ẹ jẹ́ kí n máa gbé nílé mi kó sí nǹkan kan tó máa ṣe mí fèyí nǹkan kan ní iṣẹ́ ẹ̀ lágbára ọlọ́run wà á dérú wà á dìgbà gbogbo ohun tó dẹ̀ ń fẹ́ ní dáadáa ọlọ́run á ṣe fún ẹ ìdẹ̀ni fojú sunkún ẹ ṣùgbọ́n mo mọ ohun tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń sọ ṣóòrè tí mo bá sọ pé iná ń jó lórí omi ìwọ sọ fún mi pé kí n lọ kéwú ẹ wá tèmi yé mi ẹ̀gbọ́n ẹ̀ làjà òun ló máa ṣe ń tó me, la stepmom ẹ Làbákẹ́ your stepmom òun náà tún ṣe tiẹ̀ ìwọ ló kù Ọlọ́run ní fi nǹkan kan ṣe o ọ̀fọ̀ á gbé kó tó wọ̀ àmọ́ mo fe kó wá sí àkàkà mi báyìí kájọ fojú máa ríra wa gbogbo ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣojú yóò gbàdúrà kí nǹkan ṣe. dádì mo understand fear yín mo understand yín dáadáa mo mọ̀ pé bábí amúgídí ṣe máa sọ nìyẹn mo ṣe mọ̀ pé ká gbà pé àmúwọ́ ọlọ́run gbogbo ilé tó ṣẹlẹ̀ ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni àdẹ́ni rí bímọ ànírí àtẹ̀yìnkú mọ́ lágbára ọlọ́run mi ò rò pé nǹkan tẹ́ sọ lè possible But mo promise yín pé at least two days in a week màmá wà lọ́dọ̀ yín ìyẹn ń kọ́. ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni sá ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. ẹ jẹ́ ká ṣe. ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni sá. fèyí. sá. àbí kí ni mo ṣe mọ́ náà gan. dádì dádì ah! ẹ má tún kí mọ́ náà. kí ni mo ṣe fọ́ náà. dádì ìgbìmọ̀ tún sọ ẹkún mọ́ náà a gbogbo ilé olóhùn jẹ́ ká rògùn ẹkún mọ́ mo sọ pé màmá wa bá yín two days in a week ẹ jọ ẹ jọ tó lọ ní dáadé má kí n be ṣé gbogbo nǹkan tẹ máa ń ṣe lélẹ̀ ṣé bó ṣe máa the time lélẹ̀ ẹ ní ìdílé mọ́ náà. ó lè máa ń ṣe ti jẹun ṣé ìyàwó yín wà rán Are you sick in the head? like do so normal ṣá sórí ẹ pé ṣá so níròhùn tó ń ro Do not let me ask you this kí ni reason tó ṣe fẹ́ pop sí ẹ láti ilẹ̀ so wọ́n ti pẹ́ mo sọ dáórì ẹ̀ ṣá gbogbo nǹkan tó béèrè ni mo mi ò negotiate kankan rárá kò tí ì lè tó gbogbo pàtó kò tí ì lè tóbi ti báwo kí ló ń sọ understand pé mi nìkan ni mo kò fún bàbá yìí náà ó tó ń sọ̀rọ̀ báyìí. kí nìkan tó ń sọ lẹ́nu náà dúró ṣó o rò ó program ẹ̀ ó sẹ́ńsọ̀ ẹ̀ kó tó sọ jáde má jẹ́ kó jẹ́ pé ẹnu mi ló máa ti gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ nípa bàbá ẹ̀. kí ló ń sọ. wípé àwọn tó kù ẹ pọ̀psí ẹ ló ń pa wọn ṣòwò. are you mad. really. babatunde ṣó ti ya wèrè ni. ooo oh, so ìwọ náà pẹ̀lú ọ̀bọ jáwùrà ó wà pẹ̀lú àwọn tó ń sọ kótókótó kiri pé bàbá mi ń pa àwọn ọmọ ẹ̀ ṣòwò ṣó fẹ́ gbọ́ ọlọ́run ló ń dààmú ọlọ́run tó wò ó ọlọ́run tó wò bàbá mi náà kì í ṣàjákájá ó wu ọlọ́run ló ń dógbàgbọ́ ẹ wò ẹni tí kò bá dẹ̀ tún fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ìdílé òun kó má tún bá wọn sọ̀rọ̀ àánú nípa bàbá mi mọ́ kí ló ṣẹlẹ̀ náà. well kí wọ́n sọ ṣe kí wọ́n náà bá wọn sọ ni. wo it is what it is i'm less concerned about that but mo fẹ́ sọ nǹkan kan fún ẹ. ṣé o mọ̀ pé máa ń sọ wípé àrírú eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni tó o bá kúrò nínú ilé tó lọ sọ́dọ̀ bàbá kan àbí nǹkan kan wo ẹrù máa ba ọlọ́rọ̀ títí ẹ mo ní sọ jù bẹ́ẹ̀ lọ you can try me if you want. Babatunde Babatunde. bára bá sán ariwo gèè létí ọmọ adarí wọn. ẹnikẹ́ni tó bá dẹ́rù ẹ̀ wò ikú ni. wọ́n ti ṣìkàṣìkà rántí ọjọ́ ẹ̀san. mo dúró bí àpáàrà. ẹ mọ wọn ẹ kò. bí ṣe ń dìjà rẹ o. àmọ́ èèwọ̀ ńlá kan wà bẹ́ẹ̀ o. iṣẹ́ mi ni ẹ má fi bí mi gbogbo ẹ̀yin òrìṣà mẹ́rìndínlógún ó yá ẹ gbéra. yìí pé ní inú òkùnkùn biribiri lẹ́wà. ìwọ tí ń jó pápá bọ̀ yìí báwo ni ò sí ní dáná sunlé mọ́ wa lórí. tí kábíyèsí ò bá fi ń lọkọ ṣé ìyẹn gangan tí ò ṣe rí mọ́yàn ló yẹ kí kábíyèsí ò pẹ́ fẹ́. gbogbo tó bá gbà wo ni mo fẹ́ fún un mo ti ṣetán mo ti gbáradì láti lọ kó ogun káńtì rẹ ibo ló rè é. mo ní ọ̀dọ̀ mi tó fẹ̀yìn rìn kò sún méjì tágbọ̀ mi fẹ́ lọ mú wa agbára yìí. ẹ gbẹ́rẹ̀. ẹ tẹ̀ ẹ lọ. èmi ó lárúkọ mọ́ mi lórí ó fẹ́ fi kú ṣèfàjẹ́ ni. ọlọ́yà ń bọ́yá ọlọ́rẹ̀ mọ́rẹ̀ lójú fábù kínníkínní jẹ́ tí ń rìn báwọn nájà wo níbọ̀. bówó jẹ́ kókóró bówó wìwì kórè gbì. gbọ́dọ̀ yẹ bẹ́ẹ̀. mo dìmọ̀ dìmọ̀ kéde layọ̀lógún àtẹ̀kìnì layọ̀lọ́sà ẹ̀mú bẹ́ẹ̀ jókòó. ìrọ̀rùn pa gbogbo fi ṣagbára mu lójó mi. yẹ́ẹ̀ ṣé wọ́n nà mí. dákun ẹ tara bí a bọ̀. ẹ ṣàánú sùúrù ṣe dákun. lónìí ló dẹni àkọlẹ̀bù kọ́mi àtẹ̀jára rẹ kó mọ lórí sọ kí ni mo kọ́. ẹ̀wọ̀ wíkú ọ̀gbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀. ẹ̀wọ̀ yẹ́ àbọ̀ máa di erásírásán tó pé bí bá tẹ̀ ó kù dànù ni. kábíyèsí o. orí mi kábíyèsí orí mi. Ìjọ oníṣìnígbé! Ìjọ oníṣìnígbé! Pẹ̀sẹ̀ bá mi gbogbo òlú lè máa bẹ̀rù. èmi ò wó òtẹ́rù ọ̀bẹ̀rù ẹnì kankan ká dáa fún bàbá rẹ. jẹ́ àtẹ̀jẹ́jẹ́ ẹ mórí kú ọlọ́run ẹ̀. má ti rò kúrò mi o. bọ́lọ̀ tí wọ́n ta ló rán ṣẹ́ kí ló mú ọ orí rẹ ta ló rán ọwọ́ tó kù kiri wọnú ìyẹ̀wù mi ta ni ọ́. kò ní dáa fún gbogbo àwọn tó ń tì ọ́ lẹ́yìn ayé gbogbo àwọn tó tì ọ́ lẹ́yìn ayé wọn ò ní dáa kò ní dáa Coming soon on Okiki Premium. Scheller. kọ́ mi òye kọ́ yín kẹ́ gbọ́lẹ̀ tí ń bọ̀ ẹ jẹ́ kí n máa ń gẹ̀tù ọ̀nà àbí nǹkan. orí mi ń dìde. ẹ jẹ́ máa ń gẹ̀tù ọ̀nà àbí. ẹni sọ̀rọ̀ àti fẹ̀yìn kí ló ṣe yín. olùkọ́ mi. ẹ ò. òye kọ́ yín gbọ́lẹ̀ mm. tí ń bọ̀. ẹ jẹ́ kí n máa ń gẹ̀tù ìgbà àkọ́kọ́. ẹni sọ̀rọ̀ ṣé o lè fún èèyàn. mi lè wà bí ìbùkún mi ẹ wọ́n mọ̀ gbé mi lọ sí hospital. ẹ gbèrò wípé ẹ jẹ ká máa lọ sí hospital. ẹ bọ̀ àti fẹ̀yí. àti fẹ̀yí. dadi dadi àti fẹ̀yí. Fèyí àti Fèyí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí torí ọlọ́ dáadé ẹ̀ẹ́ta ni mo fẹ́ báyìí o ẹ Fèyí Fèyí tó tó lọ́wọ́ ẹ. ti dé láàrin èmi àti ẹ. òpin ti dé láàrin èmi àti ẹ. bẹ́ẹ̀ni. kí ni ìtumọ̀ ẹ. ìwọ ìta. ẹ ẹ dọ́ni. sí méjèèjì. nǹkan tí ò ṣẹlẹ̀ ṣé mo nídìí kí babaláwo ṣẹ̀ṣẹ̀ wá gbé ifá jọlẹ̀ àbí kí pásítọ̀ ṣẹ̀ wá rí wọn sí mi àbí kí àáfàá kọ́ṣẹ̀ wá sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé kí n tó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ṣàtìtàn mo ṣàtìpà òun náà jẹ̀bi mo ṣàtìmú kan tó kù náà jẹ̀bi ìgbà tó jẹ gbogbo àwọn tó kù àwọn yẹn ò tó ẹ ó padà fàbọ̀ sórí tèmi jọ kí wàá ní nǹkan tí mo wá fẹ́ máa jókòó dé kí ni nǹkan tí mo fẹ́ máa jókòó tì nínú ilé mọ́ nǹkan tí mo gbójú lé nǹkan tó jẹ́ ìpín mi nínú ilé ṣe bó ti bàjẹ́ ó ti bàjẹ́ bó ti bàjẹ́ ó dẹ̀ expect kí nẹ̀ ṣì jókòó sínú ilé so ìgbà tó wá jẹ gbogbo yẹn tán tó bá tún di pé àjọ tún kún ẹ̀ wà lè wá fàbọ̀ lé mi lórí pátápátá àbí. irọ́ ẹjẹ ọ̀tọ̀ lọ́lọ́ ibi tó bá mi dé kò tó gẹ́ ẹ̀jẹ̀ wọn máa bá tèmi lọ mo lọ sọ́dọ̀ àwọn kékeré. bàbá kékeré tó ń tó ń ronú báyìí náà look Abake let's go inside. please don't touch me. please do not touch me. do not touch me. bá máa kó máa sọ́nà rẹ̀ tó máa ṣe bí ẹni pé ó dùn ẹ̀ dọ́kọ̀dọ́kọ̀ ẹ̀ ṣí ọ̀rọ̀ àwọn ọmọ tó ń kú ìṣó dùn ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé mi ò kí rí ẹ tó bá ti di kó ti ṣẹlẹ̀ wàá kárí bọnú wàá rọra sunkún lórí wọ̀gbà táwọn èèyàn bá ti wá wàá ṣe bẹ́ẹ̀ ni kójú ẹ̀ tó bá ti di pé wọ́n lọ tọ́ wàá kájú kúrò lẹ̀ wàá ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan kò ṣẹlẹ̀ mọ́ ṣé lẹ́yìn ìgbà tí mo bá wò tí mo bá lajú mi sílẹ̀ bàtọ́ máa fi mí dájọ́ ni. sọ fún mi lọ́rọ̀ kan gbogbo ìrọ̀ bá lọ tọ́ kí ló yẹ kí n ṣe. kí ló yẹ kó ṣe àṣà bíi àmọ́ kí ló yẹ kó ṣe. ọmọ ọkọ ṣoṣo ọmọ ìyọkọ ṣoṣo jókòó tí nínú ilé ẹ. ẹ jọ kí ni nǹkan tí ò bá ṣẹlẹ̀ ó ṣe ya ìka lábẹ́ àmọ́ báyìí ó ṣe ya àdájú báyìí ó dẹ̀ mú gbogbo àwọn ọmọ ẹ gbogbo àwọn ọmọ tó yẹ kó gbẹ̀yìn ẹ gbogbo àwọn ọmọ tó yẹ kó bu ìyẹ̀pẹ̀ sí ẹ lójú tó bá lọ tán adéláńkẹ́ ó dẹ̀ mú gbogbo wọn ó dẹ̀ pa wọn jẹ tán lójú ẹ̀mí ẹ lójú ayé ẹ. wọ́n sọ fún mi pé kí n padà wọnú ilé ó jọ ìtẹ́jẹ́ náà ti tó ẹ fi ṣàṣe mọ́ ẹ fi jàjẹ́ mọ́. alákẹ́ jẹ́ kí n kàn béèrè nǹkan lọ́wọ́ just in one word. ok ń gbà. pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí ló rò pé mo lè ṣe. ohun tó bá wù kó ṣe àrà tó bá wù kó dà i don't care. kásẹ̀ ilẹ̀ gbogbo àlójútu àdéhùrà burú mọ́. pẹ̀lẹ́ ó darí ṣó ti yá. ẹ̀ ṣe bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ ẹ bá ń bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ gbogbo à ń lọlé aláàfáà yìí kò pọn dandan. kí ni ọ̀pọ̀ dandan èwo ń bẹ̀ náà ládé ń gbọ́ná o lẹ́bọ̀ lẹ́rù ni ṣé o lẹ́bọ̀ lẹ́rù ni àbí kí ni gbogbo ilé gan ká lọ síbi kan wàá dẹ̀ máa yọ́ bọ́rọ́ wàá máa yọ́ bọ́rọ́ kì í ṣàkíní kì í ṣàkejì kì í ṣàkẹta tí mo ti ń wá síbi tó ń yọ́ mi lẹ̀ yọ́ mi lẹ̀ kí ló ń ṣe ọmọbìnrin yìí náà. oyè mi tètè sí ẹyẹ owó ìyá mi dá. adé kò tètè ṣe sùúrù náà. Ah. ọ̀dà ìyá mi gbogbo eléyìí tí láǹkẹ́ ń ṣe nínú ọ̀nà náà nínú mo fẹ́ kó o má wo bó o ṣe ń wo yẹn pé bóyá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àdánwò ni ọlọ́wọ́n bá má jẹ́ kárí àdán kan ni nǹkan tó ṣe òun nìyẹn ṣùgbọ́n àìfẹlẹ̀ kébù sí tiẹ̀ ló fẹ́ dàbẹ̀ ni pé kò ìbòsí náà ṣe ló sí tó bá jẹ́ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún ẹni wọn náà bá understand look like them. tá a bá mú lọ́tún tá a mú lọ́sì tí wọ́n gba ọ̀nà bí tó àwa náà gbà báyìí tá a pàdé láàrin gbogbo nǹkan tá à ń fi àtò wa lọ́wọ́ gbogbo aburú á yàn kó lẹ̀ gbogbo nǹkan tó ń wá dẹ̀ tán ìyẹn ni nǹkan tó ń ṣe yìí pé ká lọ gbogbo bí tá a bá ti rò pa ti máa rí solution báyìí ojú ọ̀nà ni àlọ́ bọ́gí àlọ́ bọ̀pẹ̀ ṣe gbọ́dọ̀ àfààní gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ bá dẹ̀ ti débẹ̀ mo dẹ̀ trust ibi tá à ń lọ torí èmi gangan fúnra mi báyìí èmi ni mo fà sí ọ̀nà yẹn pé kó má jẹ́ ká jókòó ká lè má jókòó tẹ̀tẹ̀rẹ̀ àwọn àgbàlagbà dẹ̀ bọ̀ wọ́n ní baba aláwo ẹni èké oníṣègùn ẹni ẹ̀tàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá ráwọn méjèèjì ayé ò lè rọgbọ́n ẹ jẹ́ ká tó bó ṣe ẹ ká tó tó gbogbo eléyìí ti fẹ́ máa pọ̀ jù lójú ti tèmi a jẹ́ ká lọ kò sí nǹkan tó fi ń ṣèyàn. àbí. Hmm. thank you very much ẹ ṣe. Hmm. àìṣẹ́jú mélòó. Hmm. ṣe pẹ́sẹ̀ tún wá tún ṣe kíní sí báyìí. ó ti ṣe kíní sí kí epo dàbí ó ti ṣe kíní sí ni. báyìí gbogbo ẹ̀ lóhùn ló máa lójútu gbogbo ẹ̀ ló máa lójútu. ó yá ó ti yá bẹ̀rẹ̀ yàrá yàrá láàrin. wọn lè lọ ṣe àbúrò yín tẹ̀ sọ náà. bẹ́ẹ̀ ni àwa méjì náà ah, ẹ ẹ ìyá wa ẹ má bínú torí Ọlọ́run ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹ dákun kí ni tí ẹ̀gbọ́n yín ṣe fún yín gangan tẹ́ ẹ fi ṣe adúrú tẹ́ ẹ ṣe yìí fún wọn. ẹ̀yin ni mò ń bá wí ẹ dákun kí ni nǹkan tẹ́ ṣe fún yín gangan tẹ́ fi ṣe adúrú nǹkan tẹ́ ṣe yìí fún ṣẹ̀ ah. wọ́n ṣẹ̀ tó dùn mí ó dùn mí ó dùn ẹlẹ́dàá. kò wá sí gbé pè ní àdúgbò wa ni. ẹ̀gbọ́n mi ah. ọ̀dà làǹkẹ́ ṣé mo sì gbé fóònù rẹ̀. Hmm? Ah, bákan náà mọ̀ ni o wọn ò wọ́n tí ì o. tó ń dún. ìkókó ah, ń dún wọn ò tí ì ni. kò fẹ́ gbé ni. kò fẹ́ gbé ni. Ah. báwọn olóògùn gbogbo kẹ́ni mọ́ ni ní lára ẹ̀dá bá ti máa ń wà. ìbọn ló fi ń lọ́kàn balẹ̀ fún òun sórí fún un. Hmm. ọwá ló wọ́n pè yín kọ́ pè yín ẹ̀ tó wá ń pè kọ́ gbé kò ní gbé yín ilé rẹ ti mọ̀ pálágbá kò lè ní ẹ bá tán mọ̀ wọ́n fẹ́ fà yín tán yá ni. ìyá mi hmm. wọ́n ń lara wa ni kẹ́ni ó ní kọ́ máa lara láìní kọ̀fí ó débẹ̀ kọ̀fí ó rà nígbà wọ́n fẹ́ máa gbé abọ́ ọbẹ̀ wa kẹ́ wàá máa tọrọ ọbẹ̀ lọ́dọ̀ ọ̀hún gbogbo wa kọ̀fẹ́ kẹ́ ẹ dání kọ̀fẹ́ kára ó tù yín òun nìkan lọ́fẹ́ kọ́wọ́ òun máa tẹ̀ lọ ṣé tiẹ̀ kẹ́ ẹ rí ilé tó yẹ kẹ́ ẹ wà lẹ́wà lẹ́nu tó jẹ́ pé nǹkan sí láàbá nǹkan sí lẹ́nu nǹkan sí gbogbo ara yìí sì ń sàánú àwọn èèyàn ta ẹ̀yin tẹ́ wá jẹ́jẹ́ rẹ̀ kò dá yín lóhùn kò ní ti yín rò kọfí àtòhùn rárá ni hmm. ó sì ti yé mi tó pẹ́ àmẹ́yìn rẹ̀ ń wò pọ́mọ ìyá yín ẹ̀yin rẹ̀ fìfẹ́ bá a ṣiṣẹ́ rẹ̀ bó nífẹ̀ẹ́ yín kò fẹ́ràn yín kọ́bọ̀ àmọ́ mọ̀ wọ̀lú hmm. èyí tájà gbogbo ọdún sá ìrìn fàájì ní fẹ́ sí ojú ọ̀rọ̀ lọ́wọ́ kò tí ì dá ẹnìkan fún òun sọ pé kò tó tà ní yóò dá fáwọn àná ojú sì tì wọ́n Ah, dá lójú dáadáa. àṣé ọgbọ́n a máa yanú àṣì èrè sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan n ò gbọ́ o àmọ́ mo rí dìmú nínú ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí ah, lọ́mọ ìyá mi ó bò wọ́n pè mí ó kọ̀ kó pè mí mo tún wá gbáago mo tún pè é sì ń dún ń dún léraléraléra kò sí gbé kódà mo lẹ́ni tí wàá bá mi pé ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ lágbájá o ó ṣe nǹkan báyìí fún mi ó ṣe nǹkan báyìí fún mi kí wàá ló dé tèmi wàá ń béèrè tèmi lọ́wọ́ ọmọ ìyá mi tó kọ̀ tí ò ṣe ó fi hàn pé kò fẹ́ràn lọ lóòótọ́ ni. àníyàn fẹ́ràn yín lọ wọ́n lọ́mọ bàbá kì í bà ọmọ ìyá ni wọ́n yà hmm. ó ti ya tiẹ̀ sọ́tọ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ èèyàn ti ya ara rẹ̀ sọ́tọ̀ èyí lẹ́ ń súnmọ́ pẹ́kípẹ́kípẹ́ jẹ́ kan náà lè bá jáde irú ni ìbẹ̀rẹ̀ ti mọ̀ pálábà kó tí wọ́n ń pè ní. ó sì máa ń ṣoore fáwọn èèyàn ó máa ń ṣoore káàkiri akiri ṣoore wọ́n máa ń pè ń gbòòrò. Hmm. kẹ́ni mọ́ ni lákàrà àti ìfẹ́ kẹ́ni kejì ò dín. èmi alára ti sún sókòtò mi ẹ fọkàn ara yín balẹ̀ gbogbo ọ̀dà tí gbogbo wọn ti lé dáná àmàlà ṣọ́ọ̀gbọ̀ ìwà fẹ́ẹ́ pè pa nígbà bá fẹ́ẹ́ pè yan yóò gbé fóònù mi <laughs> òun ò ní gbà èmi náà ò ní gbọ́. wọ́n ah. mọ̀ tún pè ní nígbà bá fẹ́ẹ́ pè pa yóò padà gbé náà ni. Radeon Radeon ní tó jẹ́ pé ni mo gbàgbé fóònù mi sílé ṣé ẹ tó torí ni. kò tó torí ẹ bá gbàgbé fóònù sílé nígbà ẹ sì padà dé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lẹ́yìn fẹ́ ràn lọ́wọ́ ẹ ọmọ mi lọ́wọ́ kí ló dé tẹ́ ẹ pé. kó wá tó nǹkan kò tó bẹ́ẹ̀ kó yẹ kó wá lè ṣe báyìí náà ó ti pọ̀ jù. àmọ́ síbẹ̀síbẹ̀ inú ìgbẹ́ ti ìwá pọ̀ mẹ́ńkánà lórí ìdòlà àjìláta àdáyínà làwọn fi amánà ṣáà òní màmá rí ìdù. ثم جعلنا له جهنم يسلام ذنوبا مدحورا eléyìí le ju ẹ mọ̀ pé ìtọ́wọ̀ mi ò tó tí a bá fi gbọ̀gbọ̀ fà tó bá fagídí gbà yóò gba ìgbàkúgbà débi ó já sí yóò wá dà. àáfà ó ju àpẹẹrẹ ẹni àpẹẹrẹ. wọ́n ní kó lọ sí skul ó lọ ó kọ̀ ó kàwé wọ́n fi ẹ́ síbi ẹ̀kọ́ṣẹ́ ò ṣe nǹkan kan now ó wá síbi ń sìn ọ́ bẹ́ẹ̀ wáṣẹ́ irú iṣẹ́ wo gangan ló rò pé o lè ṣe lọ́dọ̀ mi irú iṣẹ́ wo ni àbí irú iṣẹ́ wo gan ló rò pé mo lè bẹ́ẹ̀ wá. Ehm, mo ti decide láti rí pé ìní dáhìn láwọn débi pé wọn bá wá sí káàkiri abẹ́ mi ti fẹ́ mi ṣiṣẹ́. abẹ́ mi ló ti fẹ́ ṣiṣẹ́ irú iṣẹ́ wo ló fẹ́ ṣe fún mi. ẹ̀rọ fẹ́ máa ṣe pa mi. mo fẹ́ máa ṣe pa mi mo fẹ́ máa ṣe pa mi ah. ó fẹ́ ṣe pa mi ṣé o gbọ́ ọmọ ẹ̀ ládéhùn ó lóun fẹ́ máa ṣe pa mi ọpọlọ wo ló wà lórí ẹ̀ tó fi rọ́pò ní lè ṣe pa mi. láàrin ah. ọlọpọlọ àti pàápàá mo mọ̀ ṣe pa dáadáa ah, kò sì lọ fà ibi táwọn àwọn nífẹ̀ẹ́ àwọn jasmine tí wọ́n ń ṣe káàkiri tán fi ń rówó ṣe bísínẹ́sì ni èèyàn mọ̀ tẹ̀lé ọ̀gá rẹ̀ káàkiri ìjọ aṣọ ọ̀gá bá sì dọ̀tí èèyàn kò fún dry cleaner yóò bá fọ ìjọ ọ̀gá bá fẹ́ jẹ bíi fúrúùtù èèyàn wọnú ọjà lọ fún ẹ̀sán ìwọ ní ọjà fúnra yín. àìmọye àwọn èso kan tẹ́yìn gan àwọn fresh tó ṣẹ̀ bíi berry fruit èèyàn lè ṣe kí fi jẹ sùn. and that is all you know about those people that are personal assistants. I see. So you think That is what is meant by personal assistants. Those are the jobs of personal assistants. Eh? Oda. jẹ́ kí n yákun ọpọlọ fún ẹ. Ó gbọ́ mi. Ṣọ́ra àwọn tó ń pè personal assistants. Eh? Nti, tí ẹni tí ó n tó lè ṣe nǹkan yẹn náà làwọn náà lè ṣe àbí kán tó mọ̀ ọ́n ṣe ju ẹni tó gbà wọ́n lọ. ó ní láti lè represent ẹ effectively níbi tó bá yẹ kí ẹni yẹn lọ tí ò lè lọ bóyá wọ́n pè sí ibì kan sìn tí ò lè lọ gbogbo tó yẹ kó ṣe ń bẹ̀ bí ẹ ó máa bá lọ dẹ̀ máa ṣe gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ ni kó gangan ló wà bẹ́ẹ̀. a ronú fún gan pé ah, nǹkan báyìí báyìí báyìí ẹ lọ ṣe báyìí a tún ronú fún so if possible àwọn PAs yẹn gan èmi inú wọn will be so brilliant ju ẹni tó ń bá ṣiṣẹ́ gan lọ. How do you show your brilliance? Ah, do you think somebody who never attended a school will have a classmate? Ah. <laughs> ká ní pé wọ́n máa ń invite yín sóde tẹ́ mọ̀. kí ni ìtumọ̀ comprehension. Ah, tí. Ah tẹ́ bá fẹ́ lọ give speech láàrin àwọn èrò tẹ́ wàá ráyè lọ tẹ́ wàá ràn mí lọ tí mo á ń bá a pé ọ̀gá bísí o ọ̀gá ò o èmi ni wọ́n rán wà o n tún báyìí báyìí báyìí báyìí ni wọ́n ní kí n sọ o tẹ́ bá sì lè sọ fún mi àṣẹ thinker person màá kàn kọ nǹkan tí mo fẹ́ sọ fúnra mi fún wọn ni èmi náà sáà ṣe torí ẹ̀ náà mo kò sọ tó máa torí dáa pé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ò yẹ you cannot comprehend ọ̀rọ̀ mi ò yẹ rárá. It's okay. Mọ́mí Àmùdá, màá rí ọ̀rẹ́ Ibrahim Lola. Òun ní ibi tó ti factory workers. Tí n bá baso, sọ̀rọ̀, ní tó bá sọ, màá jẹ́ kẹ́ gbọ́. Ẹ ṣeun, ẹ ṣeun ẹ̀gbọ́n mi, tí pé ọwọ́ tó bá dilẹ̀ ń lè ṣubú aṣẹ́ fún ẹ dákun ẹ jẹ́ àwọn ọmọdé yìí lọ́wọ́ fún náà lè padà ran àwa náà lọ́wọ́ ń lò bá dojú igbó. ẹ̀yin tiẹ̀ nígbà kí yéésù ọbẹ̀ mi sẹ́ torí ní mi ò jìnlẹ̀ ibi màá sùn nígbà bá dọ̀la wọ́n ti bọ̀rẹ̀ wọn sọ̀rọ̀ èmi ọkàn bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ wọn lọ́la. mi ò sọ fún ẹ pé màá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la o lákọ̀ọ́ ni mo bẹ sọ mo ní mo máa bá a sọ ah. tí n bá dẹ̀ ti bá a sọ n tó bá wí màá jẹ́ kí mọ́ mi ẹ̀ gbọ́ tí mi ò bá lè pè ẹ́ ní àárọ̀ ọ̀túnla expect call mi ní ọjọ́ mẹ́rin òní lágbára ọlọ́run unfailingly ṣó ti yé ó dáa n téèyàn sọ náà nìyẹn ẹ lu irin nígbà tó yìn ń gbóná hit the iron when it's still very hot you know you won't do that. Thank you ẹsẹ̀ ṣe dàgbà tó ìkéyà ṣe máa mú ẹ káàkiri bí ìgbà tó fẹ́ lọ mẹ́ṣin jókòó. báàmù mo ti dé. síbò sọ́dọ̀ yín sà. láti ṣe kínni. láti wá máa ṣiṣẹ́ tí ẹsẹ̀ mi pé wọ́n á ṣe ṣẹ́ẹ̀tì bá ń bèrè lónìí wọ́n fẹ́ máa fún ẹ lóṣù. èló náà fẹ́ máa fún ẹ lóṣù ṣebí wàá tiẹ̀ ríṣẹ́ wàá bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó mọye tó fẹ́ gbà lóṣù àmúdákílẹ̀ tó ń bí e báyìí náà. ok anyway mo ti bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ó dẹ̀ sọ fún mi pé iṣẹ́ tó wà available tó lè ṣe for now is either office assistant or driver àwọn méjì iṣẹ́ tó lè ṣe nìyẹn. office assistant kò yé mi tó sà. ó mọ nǹkan tó ń jẹ́ office assistant. ó pọ̀ oríṣiríṣi. ó mọ àwọn tó jẹ́ pé bóyá wọ́n fẹ́ ràn yàn iṣẹ́ wọ́n á ràn lọ síbi tó bá yẹ kán lọ kó clean office kó tán àyíká ṣe you know more or less catch and messenger. ọ́fíìsì ọmọ ẹrú orí adé ni mí orí adé sì sùn ta orí adé mi ò gbọdọ̀ máa ṣe competition pẹ̀lú kò náà kí n lè sọmọ ẹrú n sì lè ṣe driver náà kí wàá lọ mọ sí ọ́fíìsì assistant káwọn ọmọ inú mi ní gbábọ́ wọn á lọ wá ara oúnjẹ kọ́ mọ bá mi jí yẹn séǹjì ilé oúnjẹ kọ́ tó mọ drag mi ní ọ́fíìsì pé kí n bá wọn mú séǹjì àwọn à n lè ṣe irúṣẹ́ bá wọn àkọ́kọ́ nu ṣe wá rí driver wọn tó mọ̀ bá ti kàn tó sì dáńgájíá wọn ò ní sọ pé wá wà mí lọ o wọ́n kàn déédéé sọ fún yàn ni pé òun wà mí lọ Kánò lẹ́ni tó rún tí ń kùn láago mẹ́jọ àbọ̀ alẹ́ ọwọ́ àfẹ́sì ọ̀nà Kánò tẹ̀sí mọ̀pọ̀ náà dáa ibẹ̀ làwọn x náà wà tàbí jiyàn gbé ọlọ́run jẹ́ kán jémi gbé o torí ẹbí kankan ò ní san ransom in the ṣiṣẹ́ méjèèjì ẹ jẹ́ bá ń wá sẹ́mi tòní lárí. Amuda you are a stupid boy eh? you are foolish you are foolish orí ẹ ti dàrú ta ló ná ọ lẹ́fun náà ìyá ìlú òpó ń bá sọ̀rọ̀ ni what's the problem kí ló ń ṣe ẹ gangan tell me ìwọ dẹjà ìjà tí wọn wẹ lọ sí school lọ sí school lọ gbé dìgírì ẹ wá tó fẹ́ fi ṣiṣẹ́ náà lọ gbé dìgírì ẹ wá tó fẹ́ fi ṣiṣẹ́ ọ̀dẹ̀dá ìjà tí orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ó ti dàrú ṣọ́mọ̀ pátá ìṣẹ́jà wọ́n bó ṣe ń sọ̀rọ̀ tó ń fọwọ́ lálẹ́ ṣéwèé ló kà á ní àbí iṣẹ́ ló kọ́ tó fi ròyìn pé n tó bá wù ẹ́ ló máa ṣe ìgbà tó mọ̀ pé gbogbo ìyẹn ló wù ẹ́ ṣe kílẹ̀tọ̀ ti ṣe nǹkan tó yẹ kó ṣe ńgbà tó yẹ kó ṣe. ẹ ò bá mi kí ṣe gbogbo èèyàn tí ó kàwé náà ni ọ̀rọ̀ ayé wa kí ṣe gbogbo yàmọ̀ ń sọ̀pọ̀ ti pé kéèyàn ọmọ kàwé dáa àmọ́ tó bá ti rí bákan báyìí ó ti rí bẹ́ẹ̀ nu bẹ́ẹ̀ bá gbé àwòrán gẹ́gẹ́gẹ́ wọ́n sàmọ́ fọwọ́ rẹ̀ tì ibì kan ẹ fọ̀rọ̀ mi tì í bí ọ̀dà mo sàmọ́ ọmọkùnrin kan tó pé kò kàwé nǹkan kan báyìí kọ́ mọ̀ wọ́n ti kọ̀rẹ́ẹ̀tì èbó lẹ́nu rẹ̀ tí máa ń ta abẹ́ èbó báyìí lójú mi gan ti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀rí láìmọye gbà nígbà táwọn olórin jà sí Chrysler lọ́dún lọ́jọ́ wọn àná òun náà bá ra Chrysler kò sì mọ̀wé kò sì mọ̀ kankan àwọn téèyàn bá súnmọ́ gbà mí ni monday tàmí sọ́sẹ́ sí yẹn mo súnmọ́ yín ẹ kórìíre ràn mí. you are a fool you are foolish you are stupid boy stupid boy you are pissing me off you are irritating me clayton run ẹnu ẹ báyìí náà tí ó ní diarrhea of the mouth ni kí ló ń ṣe who are you tó kàn fi ìpẹ́kọ̀ sí nǹkan tí ò lè jábọ́ lẹ́nu ẹ̀ mo ṣe ń wọ ẹyẹ kó bọ́ta get away get out of my house ṣé o gbọ́ ni. sáré sọmọ ẹrú ẹrú lẹ ní ìwáṣẹ ìsìlè sọmọ ẹrú tí ń bá ṣe ẹrú màá ti ṣe nínú àwọn àwòdì àwọn ẹrú tó ń kórìn káàkiri kí n ṣèyún gún pé mi ju kí n dàgbà kí n ṣẹrú lọ ni mo ti ń lókọ tí mo ti ń rìn títí táwọn èèyàn kì mí. dìde dìde kó kúrò nù lẹ́mí kúrò kúrò kúrò. kò sọ̀rọ̀ tẹ́gbọ̀n yín ọ̀tọ̀ sí mi tán àwa wí tán wọn ní kéwìn wàá máa ṣiṣẹ́ security bí a kì í máa ṣí géètì àbí ọ́fíìsì wọ̀kà àbí kí n máa ṣe driver àwọn ṣẹ́ jákujàku náà ṣàfihàn lọ mi. ewu ló wá burú nù ní ṣébí wọ́n sì mú kan nínú gbogbo ètò kàlẹ̀. nínú àwọn sẹ́sẹ́ mọ̀ kàlẹ̀ ẹ̀yin náà bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ yẹn ṣe irúṣẹ́ báyìí àwọn ṣẹ́ alágbàkó ni mi ò gbọ́dọ̀ ṣe é àwọn ṣẹ́ tí ń sọ̀yàn dé èèyàn fonu èmi ò gbọ́dọ̀ ṣe irúṣẹ́ báwọn àti pàápàá kò sì sẹ́hùn lẹ̀ wọ́n kàn lísìtì ẹ̀ ni kí wàá láárí mami àdúrà ní kẹ́ ẹ máa gbà fún mi ọlọ́run kò kú sí òun ẹ̀kọ́ ti fojú mú mọ́ hàn ọmọ bó ṣiṣẹ́ ọ lówó bó ṣiṣẹ́ ọ lówó lówó kìtẹ́ máa ń kì mí mo ti mú bí n ṣiṣẹ́ yín lówó. àwọn ìdámọ̀ tán ara rẹ o. lọ́nà o. lóòótọ́ orí kìí lè bàbá rẹ nù àmọ́ hmm, kò ṣiṣẹ́ fún yín mọ́ lóde òní o lẹ́yìn ò bá ṣiṣẹ́ kò lè lówó. àwọn ọ̀lẹ́ ń gbádùn nǹkan ṣé wọ́n ń ṣiṣẹ́ ni wọ́n tó lóko tó tún fún wọn ọ̀lẹ́ ń gbádùn gan ní tìjẹ́ni tí ń ṣiṣẹ́. ó dáná ìwúlò fẹ́ ṣe gan-an báyìí. mami n hmm? ṣiṣẹ́ o ò ṣiṣẹ́. ṣebí owó ni mo fẹ́ ní àwọn tí ń lọ sùkúù highway to success àwọn tí wọ́n lọ kọ́ṣẹ́ highway to success àwọn tí wọ́n rìn káàkiri lórí títì tí wọ́n ní sẹ́tọ́ sì ń owó gan highway to success ṣebí kí n lè sọ̀sídìí ẹ má wọ̀rí ẹ̀yin máa bírèkì rẹ́kọ̀dù fẹ̀kàn tẹ́lẹ̀ ẹ̀yin èmi ni a ti kọ́ pé èmi náà ni màá gbé ní tírábà yìí èmi máa mú ipò trenches fúde yìí ẹ mọ fàdúrà support mi màá ní dẹ̀ndẹ̀ owó tínú yóò sì dùn tẹ́mọ̀ fún mi bùgà lọ́jọ́ iwájú. dúró náà kí n mọ fàdúrà ràn ọ́ lọ́wọ́ láì níṣẹ́ kan pàtó tó ń ṣe. mọ́mi ẹ má jẹ oṣù yín kò ní sun yín kò ní rẹ̀ yín àwọn àṣẹ ni máa ń give up ẹ kàn máa ṣàdúrà fún mi ẹ má bọ̀dọ̀ àṣẹ ó ti yẹn yín báwọn ẹ kàn máa ṣàdúrà fún mi màá lówó tí ń gbé yín tíra báyìí sẹ́rí tẹ́sí ti wòye ta wà yìí ẹ má wọ̀rì ẹ sì má give up lórí kẹ́ ẹ máa ṣe prayer prayer works ẹ̀yin kọ́ ẹ̀ mọ́ mi prayer works bẹ́ẹ̀ sẹ́ wò mí èmi mo mú kíló kọ́ ọmọ yìí ẹ̀yìn ọmọ tí ń wà pẹ̀lú mi gbà kọ́ ọmọ sẹ́ẹ̀ tí mo kọ́kọ́ mú káàkiri ẹ̀yìn sára èmi mo kọ́kọ́ mú délẹ́kì tí ń rí tọ́mi lábàá tí ń fọwọ́ bójú bá tí ń fọwọ́ bójú bá tẹ́rù ń bà ìjọ kẹta ló tó pè mí tí ń ṣe àkànṣe àdúrà fún mi kí ló dé tó ń ṣàdúrà fún mi ọmọ yìí ó lè mọ̀ kọ́kọ́ mọ̀ òde lẹ́kì for the first time mo ti break record nínú ayé rẹ̀ mi níbo ni mo bọ́rọ̀ mi lọ ní pé mi lọ́mọ pé kọ̀kọ́ mi ń dé ìlú èbò ẹ fọkàn ara yín balẹ̀ tẹ́sí sí òfúta wà yìí máa gbé yín kúrò ní máa gbé yín tábà yìí àwọn òbí àwọn abiyamọ tán rán ọmọ wọn ní kọ̀ọ̀sẹ̀ gan tán ní kọ́ ọmọ lọ́mọ kọ́ bíríkìlà iṣẹ́ tó lè dàmẹ́jì ọwọ́ rẹ̀ tán ní kọ́ ọmọ lọ́mọ wọ́n wà regret tábà bú ẹkún ẹ̀yin ọ̀bù ẹ̀rìn torí pé ẹ̀yin àti wọn níjọ sí kàtígórì wọn ẹ̀ àwọn wà ní trenches ẹ̀yin ti wà ń lo ìbò kò ní sí sam time pé ah everything làágùn ẹ̀ dáàbò ogún ni ẹ̀ mọ̀ gbẹ gbogbo sweat ara yín ó ti yẹ yín báwọn àmọ́ ṣe mọ́tà yín èyàn fò yín ẹ̀gbọ́n yín yín láìkí wọn ọmọ tí wọ́n sọ. àwọn àpàdé àrùn lọ́wọ́ láì níṣẹ́ lọ́wọ́ owó lówó láì ṣiṣẹ́. Hmm kò yé èmi o àmùdá kò yé mi o. Hmm. ṣé ẹ̀gbọ́n mi wá rán mọ̀ mi sí mi ni wọ́n ṣáà ní kó di oúnjẹ gbọ́rọ̀ àṣẹ sọ létí ọ̀rọ̀. àmọ́ ilé ìtẹ̀sí ó pọ̀ àjùmọ̀ bí ò kan ẹni tó lọ ń bá rán sí èèyàn ní í ṣèyàn láàánú. àfa èmi náà mọ̀ pé jàkújà ló padà já sí nígbà ó ti já sí jàkújà lọ́dọ̀ tèmi fún òní mi wò ó mo rí pé ìjàkújà yóò ní já sí ọ̀dọ̀ tẹ̀gbọ́n tẹ̀gbẹ́ náà ó lè kárí ló mi wá fún ìyẹn sẹ́yìn. ó mọ̀ pé àwo irú àwo wo ṣe o. mo fẹ́ bẹ̀ yín lọ́rọ̀ kan bẹ́ẹ̀ bá sì lè bá ń ṣe inú mi dùn. ẹ ṣe àwo mo fẹ́ gbẹ̀sán lára nǹkan. ẹ̀sán bẹ́ẹ̀ lára ta ni. ẹ̀gbọ́n mi ni ọmọ ìyá mi ọmọ bàbá mi. kí ló ṣe fún yín. ẹ rí ọmọ tí ń bẹ lágbàlá yìí. èyí wọn àmùdá. tí ń ṣe gángan gan. bẹ́ẹ̀ni. níbẹ̀ mọ̀ pé lèmi bí. mo mọ ẹ̀yọ̀ púpọ̀ elédùn àti kòmìnì. mo mọ. ṣé ẹ rẹ́gbọ́n mi tí mò ń bí òun ló ṣe ọmọ yìí tó fi wà nípò tó wà yìí. Ah, ah, ah. bẹ́ẹ̀ ni o. irọ́ o irọ́ o kí ló kan tẹ̀gbọ́n yín pẹ̀lú àmùdá hmm. àmùdá ló wá bèmí pé ṣáájú owó fóun mo sì kí àmùdá ń lọ mo wí wí wí mo yányányá àmùdá ò dáhùn ó ní àfi dandan kí n ṣẹ́ṣọ owó fóun kó tóó di pọ́ wá padà rí bó ṣe rí fún un. Hmm. bàbá ti ní kúkú yẹn mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ kí tètè náà ní. kódà mo farabalẹ̀ báyìí. ṣé ẹ rí ọmọ ìyá mi tí mo rí ó wà lẹ́kọ̀ọ́ ó wà lẹ́kọ̀ọ́ tó yẹ kó ọmọ mi lọ́wọ́ ọlọ́run ti ṣèlérí pò ní àwọn ó wá kò ní ìlú ah, ah. bẹ́ẹ̀ ni kí ló wáá fa ìrònú fún àmùdá tó fi ronú òdì tó ti dọ́dọ̀ ní pé ah. àfi dandan kóun náà jẹ èèyàn. àbájọ àbájọ àṣé lóòótọ́ làwọn àgbà bọ̀ wọ́n ní bí ọba nídìí obìnrin kan kì í jẹ́ kúmọ́lú bó ṣe jókòó ní tí mò ń kì í rọ̀ pé nǹkan tó fẹ́ ṣe ìsagbára rẹ̀ gbé sáyà rẹ gbà ó lóun ó ṣe é sá òun ó ṣe ah, àṣẹ nǹkan kan ló sùn dédé. n tó sùn rèé o. ọ̀ya kí lè fẹ́ kí n ṣe gan-an. ẹ ṣeun ṣe rí i pé ẹ̀gbọ́n mi ti fi àmùdá ó ti fi dáhùn lóró rà ẹ yò èmi náà wá fẹ́ fi àwọn ọmọ tó tara rẹ̀ jáde mo fẹ́ fi palẹ̀ kù. màmá agbélédapá ni mí agbẹ́yìn kò mọ iye ìlú ẹni tí ò mọ ni mi fi mí sílẹ̀ wọ́n bí mi ságọ́ ọ̀kà mo dàgbà ságọ́ ọ̀kà ìkà ló bí mi ìkà ló wò mí dàgbà mo dàgbà tán mo mọ inú ẹgbẹ́ ẹ̀ka wọn tó fi mí so lórí àwọn àga tá a bá wá wùwà àkàfẹ́ tó wùwà àkàfọ́ mi ni kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀. kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀. sobima. Ah! ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí ó bá kọ́ ó sì bá bọ̀. ọ̀dà bá ibi ọmọ láti gbà wọ́n á wà gbèsè ńlá kan lé lọ́wọ́ iṣẹ́ aládìẹ ni takọtabo iṣẹ́ yìí yóò lọ rèé máa nájẹ́ tó bá wá dójú òru òun tí wọ́n bá ra di àkọlọ́wọ́ rẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin ó kú hmm. tí wọ́n bá ra di abolọ́wọ́ rẹ̀ ọmọbìnrin rẹ̀ obìnrin yóò kú lọ́ba tán ṣùgbọ́n ó kù báyìí ní ìbọn ru ṣe wá rí àsìkò táwọn nǹkan yìí bá ń ṣẹlẹ̀ sóhun gbogbo tó bá wá ṣẹlẹ̀ sẹ́yìn náà gbà náà ẹ faramọ́ ni o. tí ó ṣẹlẹ̀ sí mi. bẹ́ẹ̀ ni. lábúrò àbí dáadáa. Ah, èmi ò lè sọ ọ̀sán mọ̀ pásíkò tí nǹkan bá ṣẹlẹ̀ sórí tìyín náà ó ṣẹlẹ̀ sẹ́yìn náà ní tí ó wàá ṣẹlẹ̀ sẹ́yìn èmi ọmọ o. ẹ wo bàbá gbàgbà dojú lè ra ṣe bí ò bá sì ṣe é sí àfọyín fọfọyín ọgá. adìẹ dàbí lóògùn mo ṣe tá àti pọ lẹ́yìn kò ní bàjẹ́ fún yín irú ilé mi máa wá ó máa ń wù mí kéèyàn lákì. ládéhùn ládéhùn. látẹ̀hún wàá gbà ah. kí ló lè tó yẹ gbọ́nà wọn fowó rán mi sí ẹ̀mí òfin jíṣẹ́ yìí àṣẹ gbogbo àlátìmọ̀ látìmọ̀ ńlọ́jà lóru lóru lóru lóru tó ń mọ́mọ́ lọ ní kọ̀ọ̀kan tẹ́mi ń ni àṣẹ wọn ló wà ń bẹ̀ ẹ́ èmi ni màá pa ẹ́ ibi màá pa ẹ́ sí ibi màá níbi ni màá parí. irọ́ irọ́ irọ́ wo má jẹ́ ká ṣe. sẹ́rí sẹ́rí ètò ìṣẹ̀lẹ̀ yìí sábàbí ni mọ́yá tàwákálí àlàlá ìfàwọ́ àṣìbù ìnàlá àbálẹ́gbọ̀lẹ̀ amúra ọ̀kọ́díjà ńláńlá ọ̀nà lẹ́kùn lè ṣe ìkọ́dà ó ti wà nù àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run sábàbí làwọn kan jẹ́ ọlọ́run kan ní kábúrò yìí jẹ́ sábàbí aburú fún yín ni ọlọ́run mọ̀ sí i tọ́lọ́wọ́ bá mọ̀ sí i kò ní rí bó ṣe rí yìí ọ̀rọ̀ ọlọ́run là á mọ̀ fi bọ́ wọn là á mọ̀ fi kọ́lọ́n kó yí wọn padà káwá mọ̀ ká máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ dákun sùúrù ni ẹ já ṣe. àfà ẹ ṣáà ká kúrò níbí ó tọrọ àforíjì o kò tọrọ àforíjì o ẹ̀yin ẹ jẹ́ ká kúrò níbí. ó ní ṣe irú ẹ̀ mọ́ ah. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àlejò méjì àbọ́lọ́ lélẹ́yìn.

òun hmm? ìpínlẹ̀ ayé yìí ò dọ́gba bẹ́ẹ̀ ni kò dọ́gba. kókó fẹ́fẹ́ níbo ni gbogbo ẹ̀ wá yọrí sí. Hmm bọ̀ wá ọlọ́run ìyá lógún ọdún àsìkò tó aráyé fẹ́ fi ládé ń ṣẹ̀sín. Ah. ẹ̀gbọ́n mi là ń kẹ́ ló ara ẹ̀ síbẹ̀ yẹn ní ìdàdúrà ilé aláfàá yá níbi tí wọ́n ti fi mí ṣe sí. Kàkà kébẹ̀ kú, ilẹ̀ àṣà mi. Ní ẹ̀yìn àgbàrí, ó yá dojú àgbàrí lọ. Adé, hmm? ṣèṣe akọ gbọ́dọ̀ ṣe sí gbọ́dọ̀ ṣe sí. lillahi wa inna ilayhi raji'un. àfà ah! ẹ nà kí ni kò táwa fẹ́ ṣe báyìí. kò sí nǹkan fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe gbé wọn kàn. Ah! Ah! Ibrahim Ibrahim ọ̀rọ̀ ara mi ò yé mi mọ́. o sátẹ̀kẹ̀ yìí sí bá a ṣe máa mú ìfẹ́ kú òbí báyìí kò jẹ́ káwa I'm telling you. àfà náà ẹ dákun ẹ ẹ eléyìí lágbára o ẹ gbóhùn àníṣe àgbákò àpilẹ̀lá ẹ̀tọ́ wọn rí lè tán tó ṣe yìí wọn gbé ọlọ́run iṣẹ́ ńláńlá ni ọlọ́run òyìnbó ìtàtù àlẹ́ yìí láàlà báyìíkà wà láṣà àdáìkà kéèyàn tó parí báyìí ẹ̀ṣẹ̀ tó níwájú ọlọ́run. Ah. kí ni ká ṣe báyìí. kò sí tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe gbé wọn kó omi náà lórí pápá pàápàá ẹ dákun. So he started from verbal abuse. Don't tell me I'm stupid. I'm not stupid. It's always stupid. And from there, it went physical. You and I know the stand of God on divorce. I need you to reconcile with the other. I noticed you were.

kó wọn lọ ilé ẹ̀kọ́ kan lọ dákẹ́ síbẹ̀. ó ṣe investment láì sọ fún mi ìyàwó rẹ̀. mo dẹ̀ fẹ́ fi surprise ẹ. surprise òṣìwọ́. as for me i'll keep her with fund. ó ti ní used products kó máa gbé ọkùnrin oríṣiríṣi àwọn ọ̀dẹ́ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo. I noticed you were crying. I don't know who's gonna hurt me next. I'm just done. just three days àmà yìí dúró. ọmọ ẹ ló ṣe mí. kí ni ìpàdé wèrè àtàsíwí. a ní ká jẹ èkó tọ́pù ọ̀nù àwọn kò tún gba ọwọ́ ẹ̀ síbẹ̀. ṣùgbọ́n ilé iná pè ní pa díẹ̀díẹ̀. wàhálà lélẹ̀ yìí o wàhálà I tried to make her stay, but she refused. This meeting is going to be very brief. The auditors might need to get access into your official archive. Báwo ló ṣe wọlé? Mo máa send picture kan sí ẹ̀sìn. No traces. La fẹ́ yanjú ni. Àwọn méjèèjì la máa mú kúrò lọ́nà nìyẹn. Ṣé wàá ṣó nǹkan tó ń sọ yìí ṣá? Ìyẹn gan burú ju hypertension lọ. One can drop dead anytime. Why you telling me all this? Ẹni tó bá jẹ gbèrè ló máa kú gbèrè. ọjọ́ tá a bá tẹ̀sí fẹ́ carry out warrant wa ló máa fẹ́ review so àti lè máa bínú. we are in this together. ta ni bàbá ẹ̀. I have never cheated on you and I will never cheat on you. Tell you. while she was alive, she was rich than I was wọ́n máa gbé gbogbo wa lájẹ̀bi ikú ọ. I thought you had it under control, sir. I thought I did too. When the time is right, it is right. Olùmọ̀dé ẹ̀rọ àgbà lọ́wọ́ kó tó ní ìfẹ́ lọ sákìtì ọlọ́jọ́. Má try mi rárá o. Mo mọ orí ìtọ́ ìṣe pọ̀nkan tó ń ṣe yìí o. This girl is very dangerous and sneaky. Nítorí a sunkún, a Did you find anything else in the autopsy result? Ma'am, don't answer a question with a question. I still think something is not right can just figure it out. wàá gbọ́ o ilé ìmọ̀ àgbóná ọmọ ìlara bí mo ṣe sọ ni. wo wo wo wo nǹkan tó sọ yẹn gibberish lásán ni èmi máa sọ máa lè sọ abẹ́ gègé. what exactly can I do for you. your husband chose to die that's his business it's none of my business. you think something is fishy. hello mojú mi dada tó bá lóun ní òun fún oníkó nígbà márùn fún. ó ti yé mi fẹ́ ó yẹ yé mi dada tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn kò clear dada nísìnyí bó ṣe ń react nsìn ó ti yọ̀nà náà fún mi. So the baby ò my sírí get out of my office. What do you think you are? This calls for celebration. Coming soon on Okiki.